atọrọ ìfẹ́ àti ìgẹ̀ fún anábìwá Muhammad ní ìtẹ̀síwájú nípa àṣírọ́ọ̀tù sáàtì kúbọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ àwọn àmì èyí tó ń ṣe àfihàn pé ayé ìkí ń parí lọ àti pé àlùkìyámà ó kù ṣáàtà kò wọlé wẹ́rẹ́ lónìí lágbára ọlọ́run ọba àwọn ìṣẹ̀lẹ̀ bíi mẹ́ta òní á mẹ́nubà ìṣẹ̀lẹ̀ àkọ́kọ́ òní àdùkọ́n èéfín èyí tó ti pé yóò gba gbogbo ayé yóò gbọ́ gbogbo èèyàn síka akálàṣe ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo bí ìgbà tọ́fìnkì bá mú wọn onìkan ni yóò ṣe rí lára rẹ̀ ṣùgbọ́n kèfèrí mùnáfìkì èéfín yìí yóò wọlé sí wọn lára dípò pé nígbà tí a fi nǹkan fan ara wọn tọ́wọ́ awú tó kún fèéfín bí ṣe ń jáde nímú bẹ́ẹ̀ ni ó máa jáde létí bẹ́ẹ̀ lè fíhun yóò máa jáde ní gbogbo ààyè tí irun tó ti máa ń wù lára gbogbo kókòkò ara ìyẹn fún kèfèrí. ìṣẹ̀lẹ̀ lẹ́ẹ̀kejì tí a mẹ́nubà òun ni ó ń ṣe pẹ̀lú àdáàbá ìyẹn kòkòrò kan ẹranko kan ìtọ́lọ́mọba subhanahu wa ta'ala tí ó gbé dìde lọ́wọ́ parí ayé yóò máa sàmì sáwọn èèyàn la eléyìí kẹsẹ̀ líle lẹ́yìn eléyìí mọ́mì ńlọrọ̀ ń jẹ́ bó tilẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ìyapẹnu ńlọ́wọ́ látọ̀dọ̀ àwọn àfáà nípa arú ẹranko wo ńlẹ̀ ẹranko ń ṣe ṣùgbọ́n ìtọ́fẹsẹ̀ múlẹ̀ ni pé dáàbà lánàbí pé ìràkúnmí ni kòkòrò àìfojúrí kan ní nǹkankan ní lárúbáwò yìí pé kòkòrò àìfojúrí wọn yìí pè ní dáàbà. nǹkan ẹlẹ́kẹta ní àwọn tá a gbé yẹ̀wò nírọ̀lẹ́ tòní tòlóòrùn ṣàǹsì ní magoribia oòrùn àtìmọ̀bìtì ti ń wọ̀ tọ́ba ní ọwọ́ parí ayé ibi títí ń wọ̀ ibẹ̀ ni ó ti yọ yóò fi ibi títí ń yọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ yóò fi ilẹ̀ kò ní yọ ń bẹ̀ níbi ọwọ́ sí ngangan lábẹ́ àríṣọ ọlọ́run ibẹ̀ náà ni ó ti yọ báyìí bá ti á rí gbogbo ẹni tí ọ̀gbọ́n ọlọ́run gbọ́ tẹ́lẹ̀ pé aaa àwọn gbọ́lọ́ ń gbọ́ o ǹjẹ́ ìmánì yóò wúlò mọ́ lásìkò gbà náà àbí ò ní wúlò ọ̀rọ̀ méjì làwọn afáà tún sọ lórí eléyìí náà ẹ jẹ́ abẹ́ látòrí àdùkọ́n ìyẹn èéfín gẹ́gẹ́ bí mùsùlùmí tọ́mọ̀tì ń ṣe a ń láti nígbàgbọ́ wípé dòhóró dùkọ́n fi áàkiri zaman yíyọ síta rírí tí a rí èéfín ìfojúhàn tí èéfín tí ó fojúhàn tí gbogbo èèyàn tí wọn ó rí kété pé tí ò ní sẹ́nì kankan tí ò ní rí tí ò ní sílò tí èéfín yìí ò ní bò àpẹẹrẹ kan lọ́jẹ́ àmì kan ní pẹ̀lú ìṣẹ̀lẹ̀ kan ní í ṣe nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì èyí tí ó wáyé nígbà tí ayé bá ń lọ síbi kọ̀ọ̀kọ̀ọ̀dún nígbà tí àlùkìyàmà ti bá ń wọlé bọ̀ wá. ẹ̀rí lórí dọ̀kán lórí pé èéfín yọ yọ jáde ẹ̀rí ẹ̀ á rí nínú tírà ọlọ́run á tún rí bákan náà nínú súnà níbi wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ á bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ọlọ́run. ينوى القرآن يلاك من لي من سورة الدخان قال أني فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أن لهم الذكرى وقد جاءهم رسول مبين thumma tawallaw anhu wa qalu mu'allamu majnun. ọlọ́run ní èrè òjìṣẹ́lá Muhammad. ẹ̀rọ̀tàpẹ̀ fáwọn kẹfìrí ń fìhálẹ̀ àsìkò ìyá àwọn ètí ìtò sáàmà wò wọ́n níran ní ìgbà tí sáàmà tí ó jáde tó ń tè é fi ńlá mubin léè tí ó hàn kétégbé kó sẹ́ni tí ò ní rí èéfín o. ìgbà tí èéfín bá bolẹ̀ ìyẹ́pṣẹ̀ náà gbogbo èèyàn pátá nílé èéfín yìí òní yóò bò dáadọ́. àwọn èèyàn máa pariwo pé kí a lè léyìí ààbà àdàbọ̀n àdéhìn ìyẹn lẹ́ka elérò lélẹ́yìí o àwọn kan tó bá wọn. àwọn kan ní yẹ́pṣẹ̀ náà. yóò bu àwọn èèyàn dáadọ́ àádá àdáàbọ̀n alim àwọn máa sọ fáwọn èèyàn Iye leta ìyẹn ìlérò díẹ̀ ń bẹ̀ lọ́wọ́ kọ́rí nná ibẹ̀ ní ọ̀sálùkì àmà ní jẹ́wọ́ àgbà bàbá wa tí kọ tírà yìí hafidhahullah wọ́n ní wàlúmáàna intadir ya Muhammad má bá wọn kèfèrí má bá wọn wíjọ́. wọ́sàfin alẹ̀ máa retí ọjọ́ tí sẹ́mu ó dé tó ń tèrè fínní ńlá yaksha anas èyí tó ti pé yóò bo gbogbo èèyàn wọ̀yà ń mọ gbogbo èèyàn pátá àti mọ́mìnì mọ̀nàfìkì kékeré gbogbo apáta kò sẹ́ni tí èfé yìí tí ò ní fọ́ bá. wàá ń dáadáa lè kà nígbà tí lẹ́yìn bá wá ṣẹlẹ̀ wọ́n máa sọ fáwọn èèyàn ní pàtàkì jùlọ àwọn kèfèrí tàwọ́kì àn tàkọ́rí àn wọ́tọ̀ bí kọ́ ní ti ìbá wípé ààbà àzàbọ̀n alim ìyẹn lẹ́tà ìlérò òmàlélẹ́ yìí. tọ́yì tọ́ba ń sọ nípa èéfín yìí á ìjì ìfihàn sílára àwọn ìṣẹ̀lẹ̀ tó ti wá tó ti lọ sílára ẹ̀ lọ́wọ́ ni àbílára àwọn ìṣẹ̀lẹ̀ tó ti pé ó sì ń bọ̀ à ń retí rẹ̀ sí àgbàgbé alọ́nà oríṣi méjì làwọn àáfàá gbà tí a fi tú àṣírọ́ tó sáà àwọn kan sọ pé àwọn àmì kan ó ti wá ó ti lọ àwọn kan ń ṣẹlẹ̀ lọ́wọ́ kò sì ní yé máa ṣẹlẹ̀ èyí kẹta làwọn ètò ṣe kò tiẹ̀ tí ì dé rárá àwọn kan fẹ́ báwọn àwọn kan pín sọ́nà méjì àṣírọ́ọ̀tù sáà asúgọ̀rọ̀ wọ̀lùkọ́gọ̀rọ̀ àwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké àtàwọn ìṣẹ̀lẹ̀ ní ńláńlá àwọn kéékèèké àwọn ètò ti lọ ó ti lọ ńbẹ ètí ò tí ì lọ títí ńbẹ ọ̀nbẹ ńbẹ ẹgbẹ́ lára àwọn ìṣẹ̀lẹ̀ kéékèèké oní pé ò wu gbogbo búlọ́ọ̀fù ara ni wọ́n ò tù ní kọ̀ọ̀kan kọ̀ọ̀kan ẹni tí ó ṣe ti báyìí ti gbàgbé abẹ́ gbàgbé ọmọ adúláwọ̀ wa ń bí ni láti ilẹ̀ abasina yẹn ní Ethiopia òní yóò ti wá. tọ́ júbẹ̀ lọ ni pé adùnkàn èéfín ètò náà tún jẹ́ ìṣẹ̀lẹ̀ ńlá nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ń sàmì pé alùkìyàmà ó ti wọlé kí ni tọ́lá ọba gbà pẹ̀lú dùnkàn pẹ̀lú èéfín hàlùwà kan ǹjẹ́ ìfihàn só ti wáyé àbí ò ti wáyé sínú àwọn àmì àlùmọ̀tàrọ́ kọ́dà èyí tá à ń retí pé ọ̀fẹ́ èdè kò tí ì dé sílẹ̀ rẹ̀ lọ́wọ́ àbútí ẹ̀ ti dé ó ti lọ ọ̀rọ̀ méjì làwọn afá sọ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ àlàáfà dọ̀kan wọ́n ní èéfín yìí ó ti wá ó ti lọ ó ti ṣẹlẹ̀ báwo ló ṣe jẹ́ ó wà má àfọ́ bàkùrẹ́ṣàn wọ́n ní ní èéfín èyí tó po ojú àwọn Quraysh minashidda wàlìjúra látàrí pé nǹkan lè mọ́ wọn ebi pa wọn nígbà wo ni ndàmà dáa alayhimu nabiyyu sallallahu alayhi wa sallam gbàtà nàbí pé wọn pé wọn tí wọn gbọ́ anabi wa bẹlọ́n ọ lè hàn lórí. fàáfù nígbà táwọn ẹbí bẹ lọ́rùn lé àlórí tán wọ́n wá dẹni tó ṣe wípé wọ́n ń wo sánmà báyìí gbígbà pé èéfín ọ̀nbẹ lójú sánmà bó ṣe rí lójú wọn ni. lára àwọn tí wọ́n sọ ọ̀rọ̀ yìí wọ́n ní abdullahi ibn mas'ud sahabiyun jalil radiyallahu anhu. wọ́n tẹ̀lé àwọn fi dhalika jama'atun min as-salaf ọ̀pọ̀lọpọ̀ náà àwọn tí wọ́n jẹ́ ní eré tí wọ́n jẹ́ ní ìṣíwájú àwọn náà sọ̀rọ̀ ọ̀rọ̀ tí Abdullahi ibn Mas'ud tó sọ yìí. kódà àríkà náà rọ Abdullahi ibn Mas'ud tó sọ wípé khamsun qad àwọn ìṣẹ̀lẹ̀ márùn kan ó ti wá ó ti lọ. abdullahi ibn Mas'ud ó ní khamsan àwọn ìṣẹ̀lẹ̀ márùn kan kọ́dìmọ́dọ́yìn márààrún ó ti wá ó ti lọ ó ti ṣẹlẹ̀ ó ti kọjá lọ kí wọ́n làwọn ìṣẹ̀lẹ̀ márààrún ọ̀hún ìkíní alizam ìkejì oni arun ìkẹta albatusha ìkẹrin alqamar ìkarùn ní àdùkọ́n kí ni túmọ̀ ọ̀rọ̀ tó wí nínú pé ní àwọn àpẹẹrẹ ńlá tó ń ṣe àfihàn pé alùkìyàmà ti súnmọ́ onímọ̀ ti lọ́mbẹ̀ kí làwọn márùn-ún ọ̀hún ìkíní alizam lizam ní ìyá túláàsì tọ́lá ọba sọ́nù suratul furqan ó ní fasawfa yakunu lizaman yẹn ni pé lìzámù ìyá wọn ó ti jẹ àwọn kèfèrí nínú bádẹ́rù ẹlẹ́ẹ̀kejì rome àdéhùn káwọn rome wọ́n padà borí àwọn faransé oní àti wá ó ti lọ lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ kálukì àmọ́ òtótó nù. wàlúbàṣìṣà ìdí àjẹ táwọn mùsùlùmí tí wọ́n di àjẹ wọn kèfèrí nínú gẹ́sọ́tù badir olùní àti wá ó ti lọ. wàlúkọ́màr ìyẹn ìṣìkọ́ pẹ̀lú kọ́màr kí òṣùpá kọ́là méjì eléyìí náà ti wáyé ó ti lọ nígbà táwọn kẹfìrí tí wọn sọ fún ànábì pé a nígbà ọgbọ wo òṣùpá sí mẹlókè tó bá lè pàṣẹ fún ó pín méjì tá a sì rí báyìí ọsẹ lè wọn gbàgbọ́ ẹlẹ́ẹ̀karùn wa ni àdùkọ́n òun lè abdullahi bin Mas'ud ó ń ṣe àfimúlẹ̀ pé èéfín tánàbí sọ pé náà àwọn àpẹẹrẹ tó ń sàmì pé alùkìámà ti tó lára ẹ̀ lọ́wọ́ à ó ní ìfihàn ó sì wáyé ó sì ti lọ. kódà abdullahi bin Mas'ud kò fi máa ní ọ̀rọ̀ ẹnu ẹ bá tó sọ wípé ìfihàn lára àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń retí lọ́wọ́ à ní tí máa ń sọ fẹ́ni ni wípé ẹni tí ọba nímọ̀ kọ́ wá panu mọ́ kó yé sọ ní tí ọba mọ̀ nípa rẹ̀ mọ́ lára àwọn ẹ̀rí tó ń tọ́ka sílẹ̀ ni wípé arákùnrin kan láti ìlú kanda ló ti wá lẹ́mọ̀ àdàsá àni dùkọ́n ìgbà tí ń sọ nípa dùkọ́n nípa ìfitọ́lọ́mọ bá sọnù àyà kọ́ọ́lá ìnáwó yẹ kí ó dùkọ́n arákùnrin tàfúnlẹ̀ wípé èéfín ọ̀nbọ̀ ọ̀ntọ́ka sí pé àlùkìyàmà ó ti súnmọ́ fàyà àkótó bíi asmáìlì mọ̀nàfíkìn ìgbà tí èéfín ìsọ́bádé etí àwọn mọ̀nàfìkì yóò di fún èéfín ìríran wọn yóò fọ́ fún èéfín ìgbà tábìlẹ̀ ìbínú màsí ọ̀dùn tó gbọ́ bọ́dì bàálẹ̀ ó bínú sí arákùnrin nípa ní sọ wákọ̀ ó wá sọ fún pé mọ̀nà àlè màfàlìyàkùn ẹ̀ńbẹ́ ní mọ̀ nípa nǹkan oníkọ́sọ́ wà mí làmìyà àlàǹfàlìyàkùn Allahu àlà ẹ̀ńtí ọ̀bà ní mọ̀ nípa nǹkan oníkọ́sọ́ ni pé tó o ọlọ́run lọ́ba tó ní màjú lọ́wọ́. fainamina lẹ́rìlìm lára ìmọ̀ ni ló tún wà àyàkó làlìmọ́ àlàyé alámù nítíyàn ọba mọ̀ ń parẹ̀ kíyàn sọ nípa nǹkan wípé lá alámù ń wọ̀ má o lára àmàlélẹ́yìn wa fainam lọ́ọ̀ tàn án là kọ́ yìí torí kọ́ sọ fún ànábì rẹ̀ wípé قل ما أسألكم عليه من أجر وما أنا من المتكلفين sọ fáwọn ìjọ rẹ sọ fáwọn tá a rán ọ sí sọ fún wa pé dáwà tí mò ń ṣe fún yín ìpolongo ọ̀rọ̀ ọlọ́run tí mò ń ṣe wá àti tí mò ń ṣe fún yín yìí ná as'alukum alayhi min ajr ẹnìkẹ́ mú wọ ìyàwó o ìbèrè owó lọ́wọ́ yín o wa ma ana minal mutakallifin èmi ò sì jẹ́ kan àwọn tó ṣe pé iṣẹ́ wọn ò lágbára wọn ń là á bọra wọn lọ́rùn iṣẹ́ wọn ò ń pa rẹ̀ wọn máa ń sọ ọ́ wọ́n ní kùrẹ́ṣán bọ́lá ti jẹ́ gẹ́gẹ́ ni pé àwọn kùrẹ́ṣ àbùtọ́ alẹ́ islam gbogbo òwe àásàní sùkúta pátá gbogbo ọ̀nà tá a gbà tá a fi bá ní sọ̀rọ̀ ọlọ́run títí wọ́ sí ànábì sọ fáwọn kùrẹ́ṣ ṣùgbọ́n wọn nígbàgbọ́ sọ̀rọ̀ ọlọ́run wọn ṣe islam fọdẹ́ àwọn àlẹ́yìn ànábì fi abẹ lọ́run ní àlórí fọkọ́ọ̀l bóòlù sì bẹ lọ́run ó ní allahumma a'inni alayhim bisab'in kàtàbà yóò sófà ìrẹ́ náà ọba ṣe ìkànlọ́wọ́ fún mi lórí àwọn Kùráìṣì. ìkànlọ́wọ́ tó ṣe fún mi ni pé irú ètò ṣe fún ànábì Yúsúfù tí ebi pa àwọn èèyàn lódìdí ọdún méje bá ń fi yẹn léyìn náà bá ń fi bá wọn wí fa ọ̀dà tí òun sálẹ̀. bọ́dà bó ṣe dání ebi pa wọ́n débi pé àwọn tí wọ́n rún nínú Kùráìṣì nínú rẹ̀ àwọn tí ó kú wọ́n kú nínú ṣẹlẹ̀ wọn àwọn tí òkú akalulmẹ́tata wọ́n jẹ òkú mbẹ́tẹ̀ náà wò wọ́n lè rìn lọ́rùn eégún tí ọ̀sẹ̀ náà kankan bẹ̀ wọ́n jẹ náà wò wàrà rọ́jùlù màbẹ́ yìí nà sàmà àwọn èèyàn wà ń wo sámà àti ilẹ̀ bí ìgbà pé èéfín wọn bẹ́ẹ̀nbẹ́ ìyẹn ni tí abdullahi ibn Mas'ud tó mú lọ́wọ́ gẹ́gẹ́ bí ẹ̀rí ọ̀rọ̀ yìí bàbá ibn Jarir at-Tabari nínú tafsir wọn tafsir at wọ́n sọ pé ọ̀rọ̀ ń pé gbígbà pé ó fẹsẹ̀ múlẹ̀ níbàámu sí bọ́lá ń ṣe mú ọ̀rọ̀ ń bí ṣe mú un bọ̀ bó ṣe mú un bọ̀ ẹni pé ọlọ́run sọ nípa àwọn Quraysh ó ní la ilaha illa hu yuhyi wa yumit rabbukum wa rabbu abaikum al-awwalin bal hum fi فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم abdul ibn mas'ud àbábá الطبري àtọ́bárí wọ́n ní sábà wo bọ́lọ̀ ń ṣe ń bá ọ̀rọ̀ ń bọ̀ ọ̀rọ̀ àwọn kẹfìrí maka ọ̀rọ̀ àwọn kureish lọ́nà ọba òní ń sọ níbẹ̀ wọ́n ń sọ pé láàyèlà ìlà hù kò lẹ́tọ̀ọ́ láti jọ́sìn òdodo fún àfọlọ́wọ́n ọba nìkan ṣoṣo ọlọ́run báyìí yóò yé ọba tí ń yé nini wàyùmíìtù ọba tí tó ń pa nini rọ́bùkùn ńlọba tó ṣẹ̀dá yín ńlọba tí ń tọ́jú yín tí ń rè yín wàrọ́bù àbáyé kọ́mọlẹ̀ àwọlé tí dúró àwọn bàbá yín tí wọ́n ti lọ. báyìí wọn fi iṣẹ́ kìí yẹn àgùn tó ọlọ́ni fi hálẹ̀ nínú iyèméjì náà ni a wà lórí erékeré eré ò bá mú ibùkún ọgbọ́n náà ò gbọ́ lẹ́yìn ẹ̀ láyà wá wá pé fárútẹ̀ kébé yàwó màtá àti sàmáwò bẹ̀rẹ̀ họ́ ni mò bẹ́ẹ̀. ìwé tí wọ́n sàgbẹ́ sí ni pé àwọn tí wọ́n pé èéfín níbẹ̀ ń èéfín tó ti wá tó ti lọ ni eléyìí jẹ́ ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́. ẹni pé ọ̀rọ̀ alákọ̀ọ́kọ́ ni wípé èéfín ó ti wá ó ti lọ kò sínú àwọn ìṣẹ̀lẹ̀ tí à ń retí mọ́. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì àná àgbàdùkọ́ bèbí tó náà bá sọ nù àyà ń mìnàlẹ àyà àti mùtàbọrọ nínú àwọn àmì ètí ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n tá a nígbàgbọ́ tá a ń retí pé yóò padà ṣẹlẹ̀ ńlọ́jẹ́ kò sínú àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ ṣùgbọ́n yóò wáyé nígbà tó bá kù ṣááta kálukì àmọ́ kótó. ìlà àdàlù kọ́ọ̀lù ibn abbas radiyallahu anhuma ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ńlá ibn abbas ńlọ ń gbọ́lá fún lọ́la àwọn tí wọ́n tún sọ yàtọ̀ sí abdullahi bọ́nà abbas àdínà àwọn sàhábà àdínà àwọn tàbíhàn tí wọ́n sọ wípé ọ̀rọ̀ yìí ìyẹn ni pé èéfín kò tí ì wáyé ó sì ń bọ̀ wá wáyé. nínú àwọn ẹ̀rí èyí táwọn ń lò tí a fi sẹ̀rí ni wípé wọ́n ní abdullahi ibn abi mulaika ọsọ nù ọ̀rọ̀ wípé gọdẹwùsọ labni abbas wọn láàárọ̀ ọjọ́ kan wọn lọsọdọ abdullahi ibn abbas radiyallahu anhuma láàárọ̀ ọjọ́ kan fakọọl abdullahi ibn abbas wá sọ wípé máa nimtu laylata hatta asbahtu látàná n ò tọ́ n ò létí ròójú n ò létí ròórùn sójú báyìí n ò sì sì sùn látàlẹ́ àná tilẹ̀ fi máa kóòtù ibùdó àbí mọ̀lẹ́yìká olùwà sọ fún pé lima plato sísun lórí abdullahi bin abbas kọ́ọ̀lù ó ní kọ́ọ̀lù tọ́lá àlùkáwò kàbò ló dáná bí wọ́n fi tó mi létí ni o wọ́n ní ìràwọ̀ onírò wọ́n lọ yọ ìràwọ̀ onírò tí lọ yọ fàkànṣí ìfàyàbọ̀ nàdùnkàn ẹ̀rù wa bà mí wípé lẹ́yìn ìràwọ̀ onírò ǹjẹ́ ìfẹ́ kọ́ ni yóò tẹ̀lé báyìí ǹjẹ́ ìfẹ́ ń kọ̀tọ́rọ̀ kan ṣé èdè pèsè ń kànlẹ̀ fún àsìkò tí ó jáde ó ti tó báyìí fàmánimtu hàtà àsùbáàtù ìdí náà tí wọn ò fi so títí tilẹ̀ sí ma. bàbá ìdùnnú kẹsí ẹ̀rọ kọ́lọ̀ ń kọ́ba nìyí kẹwọn wọn ní hadith yìí hasan ti ń gbà látara abdullahi bin abbas yìí isnaduhu sahihun an ibn abbas radiyallahu anhuma wọn lọ fẹsẹ̀ mọ́lẹ̀ látọ̀dọ̀ abdullahi ibn abbas kọ́lọ́nkọ́ba ní yọnu sí i. wàhálà wàhálà kàdán kọ́ọ̀lù máa wà fákọ̀ mina sahabati wa tabi'in. irú ọ̀rọ̀ yìí náà wọ́n gbà wá látọ̀dọ̀ àwọn tí wọ́n sọ irú ọ̀rọ̀ tí abdullahi ibn abbas tó sọ yálà nínú àwọn sàbẹ̀ ni tàbí nínú àwọn tabi'in. pẹ̀lú àwọn àhàdíìsì míì tí wọ́n tún fi kún léètọ́ lálàáfíà látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam. tọ́yìn nínú àwọn ẹ̀rí tí wọ́n á lò ní wípé sábàtà fi sahihayn nínú Bukhari àti Muslim àdéhìsì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé anna Rasulullahi sallallahu alayhi wa sallam qala li Ibn Sayyad ibnu sọyáàdù tá a mẹ́nu bà ṣókí nípa rẹ̀ nígbà tá à ń sọ nípa al-Masih ad-Dajjal wọn náà níbi ń sọ nípa ibnu sọyáàdù wípé inni khaba'tu laka khabba mo bọ́ tọ́jú pamọ́ sẹ̀pẹ́tà díàn ńlá pé ibn Sayyad ìyẹn pé àwọn àwọn bíi àwọn sọ́tìsẹ́yà àwọn adágbégbá ńlá lè fi ibn Sayyad ńlá lè fi wé gbanidu wa sọ pé òun bá sọ́jú nǹkan kalẹ̀ sẹ́mi ẹ̀kẹ́ bí alágbègbá yóò fẹ́ ní màá kọ̀kọ́ díẹ̀ ó ní dókòdókò ni alábì ní dókòkò dòkánù ni ọwọ́ aka ayà ń pé fartẹ́kì yóò mọ̀tá àti sàmáwò bìdòkọ́ ní pé ìṣẹ̀lẹ̀ táwọn Quraysh ìtàbílẹ̀ ibn Mas'ud tẹ̀ ṣe ẹ̀rí Mákà ló ti ṣẹlẹ̀ ọ̀rọ̀ ibn Sayyadi Madina ló ń ti wáyé kì í ṣe Mákà lọ́wọ́ afáàfíà sọ pé wa fi hadha dalilun ala anna ad lára àwọn ìṣẹ̀lẹ̀ tá à ń retí ńlọ́wà pẹ̀lú ibn Sayyad nínú àwọn Yahudi Madina ńlọ́wà wàlámtàkàn hàdí ìlẹ̀kẹ́sọ̀ ìṣẹ̀lẹ̀ yìí ò sì wáyé àfihàn ìgbà táwọn ẹbí ṣe hijira tó kúrò ní maka tó tàta kpòrò bọ́ sí madina yàtọ̀ sílẹ̀ yẹn. àwọn àdìsí mi sọ wà léyìí tó lọ́láàfíà tí ń sọ nípa dọ̀kán pé nínú àwọn àpẹẹrẹ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tí ó wáyé káyé ó tó parẹ́ nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá òní ọ wà. ẹ wà á dìtẹ̀ sílẹ̀ abdullahi ibn Mas'ud kọ́lọ̀ ń kọ́ bá ní yọnu sí ọ̀rọ̀ kàlámù sàhábí yìí ni ọ̀rọ̀ sàhábí tàbí sàhábí yìí báwọn afáwò ní òṣòl bí wọ́n ṣe wí ó lè jẹ́ ṣújà ó sì lè má jẹ́ ṣújà yẹn nípa lè fi ṣe ẹ̀rí a sì lè má fi ṣe ẹ̀rí. igbó làní fi ṣe ẹ̀rí idha khalafa nassan min kitabillah aw min sunnati rasulihi sallallahu alayhi wa sallam. àwọn wujida lahu mukhalifun min as-sahaba ridwanullahi alayhim tọrọ sàbẹ tó bá ti lè yapa tó bá ti lè lòdì sí àyà kùránì àbí àdìsá nàbí wa muhammad sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ àsọnù ni. abubakar sadiq ọlọ́mba ni yọnu sí ó ní ayyu sama'in tuzilluni wa ayyu ardin tuqilluni idha qultu fi kitabillahi bi ra'yi sánmà wo ló fẹ́ gbà mí sánmà wo ló fẹ́ síjìbò mi ilẹ̀ wo ló fẹ́ gbé mi dání tí n bá fi ọgbọ́n orí tú ọ̀rọ̀ ọlọ́run yẹn ni pé tọ́lọ̀ mi bá ti lè yàtọ̀ sí ọ̀rọ̀ ọlọ́run ẹ̀yà alẹ́ sọ̀nà yẹn ni pé kọ́ọ̀dù sọ̀hábíyì tàbí mẹ́tàbù sọ̀hábíyì tàbí mọ̀nàkákọ́dù sọ̀hábíyì tó bá ti lè yàtọ̀ sí tó bá ti lè yapa ọ̀rọ̀ ọlọ́run àbọ̀rọ̀ òjijì ọlọ́run ọ̀rọ̀ tàbí tàtún wá rí ọ̀rọ̀ sàbẹ̀ mi tó takò ọ̀rọ̀ rẹ̀ ọ̀rọ̀ méjèèjì ń àní bí lò táàfì rí bẹ̀lí ìlú ọ̀rẹ́ jíjẹun táàfì rí ẹ̀rí mi tí ó jẹ́ kí ọ̀rọ̀ kan ó tẹ̀wọ̀n ju ọ̀rọ̀ kan lọ nígbà ní kóòdù sàbẹ̀ yìí òní yóò tó jẹ́ ṣọ́jà yẹni pé tẹ̀síra abdullahi bin masamud kọ́lọ̀ kó bá níyọnu sí ọ̀rọ̀ rẹ̀ mọ̀ọ́kú fún ni ọ̀rọ̀ tí sàbẹ̀ bá sọ ọ̀rọ̀ ànábì onímọ̀rọ̀ fún un wàlmarfan mọ̀kọ́dàmọ́n على الموقوف، ọ̀rọ̀ ànábì lámà gbélé ọ̀rọ̀ ẹnikẹ́ni إباسي sàbẹ́. bó tilẹ̀ yẹ pé atúrínà àwọn onímọ̀ tí a ti jámọ̀ láàrin ọ̀rọ̀ méjèèjì bó ni a ti jàmáà rẹ̀ wọ́n lè fihàn wọ́n lè fi méjì ni. ìka ti ṣẹlẹ̀ ní mẹ́ka sáwọn Quraysh wàbákìyàtẹ̀ ọ̀kọ̀rọ̀ ìkejì ń bọ̀ kò tí ì dé wọ́n yẹ lẹ́tí tata kan fi àkàrẹ̀ zaman ìkejì ní ó padà tẹ́lẹ̀ tí ó bo gbogbo ayé yẹn nígbà tí ayé ti bá ń lọ síbi kọ̀ọ̀kọ̀dọ̀ àmì lẹ́bi bá a ẹ wàá rí ètò ti tẹ́lẹ̀ táwọn ọkùnrin ṣe ń so àwọn ọkùnrin sí kàkáyìlù ni kì í sì fi tòótọ́ lójú wọn ló ti dàbí èéfín látàrí ebi burúkú èyí tó ti pa wọn látàrí ilé koko èyí tó ṣẹlẹ̀ sí wọn ṣùgbọ́n dùkọ́ọ̀nù gángan kò sí ìdè ọ̀ ń bọ̀ nínú àwọn ìṣẹ̀lẹ̀ tó lágbára pọ̀ ńlọ́wà bàbá wa al-Qurtubi kọ́lọ̀ǹkọ́ba nìkẹ́ wọn. wọ́n lè fọ wa mujahidu wọ́n ní a sọ wípé káàna ibn Mas'ud radiyallahu anhu káàna yaqul dùkọ́ọ̀nání. wọ́n lè abúlé ibn Mas'ud wọ́n ní ó tú ìkan méjì ó ti lọ wọ́n lè di bákìyà ṣùgbọ́n ìtọ́ wá sẹ́kù tí ò tí ì dé eléyìí lọ́lágbára á pọ̀ o torí pé yamla ma bayna as-samai wal ard gbogbo tí mẹ́lá àrin sánà àtìlẹ̀ gbogbo orílẹ̀ pátá ìní ó kún fẹ́yìfín tí gbogbo rẹ̀ wà dúdú lọ́ra bí dán wala yajidul mu'minu minhu illa kazukama bí ọ̀fìn kìn ilé fíhùn yóò sì ní ìnira tí ọ̀rá kọ́ bá mú mi ní. ṣùgbọ́n kẹfẹ́ rí gbogbo ara rẹ̀ pátá ó lè fẹ́ràn òní yóò kò sí. bàbá ìdìnnà hajj àròkọ́lọ̀ ń kọ́ bá ní kẹwọn àwọn náà tún sọ̀rọ̀ ká lórí ẹ̀ ẹ̀jẹ̀ lọ síbi àwọn ẹ̀rí tó wá láti nù súnà níbi wa Muhammad tó ṣe àsomọ́lẹ̀ wípé èéfín yìí ọ̀ ń bọ̀ kò tí ì o. nínú àwọn àhàdí ètò wa ìkíní abu rẹ́rà ńlọ́gbà wá kọ́lọ̀mbà níyọnu sí i. àná rasulullahi sallallahu alayhi wa sallam qal olùjíṣẹ́ náà ọba sọ pé báàdìrú bílẹ̀ ámàlì sítán ẹ tara ṣiṣẹ́ rí káwọn nǹkan mẹ́fà kan kó tó di pé yóò ṣẹlẹ̀ ẹ tẹpá mẹ́sẹ̀ rí ẹ tètè ẹ sálápá ń tètè lọ síbi iṣẹ́ rí káwọn ìṣẹ̀lẹ̀ mẹ́fà kan kó tó wáyé nínú àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún anabi dakọ adukọn wadajà ó dakọ èéfín èéfín òbò gbogbo ayé pátá bákan náà ó tún mẹ́nu bọ̀rọ̀ nípa masihu dajjal adiisi mi adiisi Hudhaifa níbẹ̀ anabi sọ nípa àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ètí ò léwájú alùkìyàmà lọ́la tó dákọ̀ ó ní adukọn ó lè tí ó bo gbogbo ayé bàbá ibn Jarir àtọ́bárí kọ́lọ̀nkọ́bá nìkẹ́ wọn àti Abu Malik al-Ash'ari kọ́lọ̀nbá nìkẹ́ gbogbo wọn wọn ni wọn gba àdéhùn alọ́sọ̀dọ̀ Abu Malik al-Ash'ari wọn lè jìtẹ́ náà bá sallallahu alayhi wa sallam sọ pé inna rabbakum andarakum thalatha ọlọ́wọ́n bá yín ó fi àwọn nǹkan mẹ́ta kan é ṣe ìkìlọ̀ fún yín nǹkan àkọ́kọ́ ad-dukhan ya'khudhu al-mu'mina ó lè fi tó ṣe pé nígbà ọba ṣubú gbogbo ayé pátá bí ọ̀fìnkì ọ̀fìnkì ni ó dá sára múmìnì. wọ̀nyí àkọ́tọ̀lù káàfìrọ̀ ṣùgbọ́n kẹfìrí ń tiẹ̀ nígbà ọ̀fìnkì nígbà tí èéfín ń tọ́ba ayé kẹfìrí yẹn tẹ́fì hù kẹfìrí yóò bẹ̀rẹ̀ sí ni máa wó yóò máa wó yóò máa wó hátà yá kọ̀rọ̀jà min kulli masma'in débi pé èéfín yìí yóò máa wá jáde láti bí gbogbo etí rẹ̀ bí sẹ́ń jáde létí ni wọ́n máa jáde nímọ̀ rẹ̀ eléyẹn jẹ́ ọ̀rọ̀ nípa ad yẹn ni pé nínú àwọn ìṣẹ̀lẹ̀ etí ò tí ì wáyé tá à ń retí ṣùgbọ́n tí ó ṣẹlẹ̀ tá a gbọ́dọ̀ má ní sí oníkíni o oní dhuhuru dukhan káyé ó tó parẹ́ èéfín kan ń bọ̀ tí ó ṣe gbogbo ayé pátá kò ní sẹ́ńtẹ́ ìfihàn tí ò ní fi ọwọ́ bá o à ń láti nígbàgbọ́ sílẹ̀ lára àkídà ahlu sunnati wal jamaa tá a gbọ́dọ̀ má nígbàgbọ́ sí ọ̀nlẹ́lẹ́yìn. nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá èyí tá a tún gbọ́dọ̀ má nígbàgbọ́ sí tòlóhùn ṣáǹsì ní magrebiya òun padà yọ níbi títí ń wọ̀ látijọ́ tá a ti délé ayé tàbí njọ́ tí aláyé ti dáyé báwọn Yorùbá ṣe máa ń wí yẹn ni pé mundu khalaqa Allahu al-khalqa láti gbàtọ́ lọ́n ti dá ẹ̀dá níta àmà ni wípé la tatlu'u ash-shamsu illa min al-mashriq ìlà oòrùn ibẹ̀ lòrùn ti máa yọ ṣùgbọ́n gbọ́ ọba di fáyé bá fẹ́ parẹ́ ìwọ̀ oòrùn ni ó ti jáde anabi ibrahim aleyhi wa salam òun àti namorozo ètò máa ń pè ní bàbá yín ẹ̀yin yorùbá lámúrúdù kẹfẹ́rí àgbà ni bàbá ti yín ìgbà tó wọn àti anabi ibrahim ti ń ṣe ìfànfà anabi ibrahim sọ pé rọ́bì alẹ́bí yóò yí wa yùmí ọlọ́run ọba mi tí mò ń gbé ọ pé kọ́ gbà gbọ́ ẹlọba tó ṣe wípé a máa yé ni a sì máa pa ni à nsọ́lọ́run rẹ nu èmi náà lè ṣe lóyún àná ọ̀rẹ́ yìí wá omi èmi náà máa yé yàn má sì máa pa yàn bó ló ń ṣe ayé yàn àmì jìnbẹ́ nù túbú ó ní wọ́n pẹ́ nìkan ó ní wọ́n fi ẹnìkan lẹ̀ dédẹ́rìn àní ibrahim ni ah, ah. báyìí pé lóyún bá ní ó yá máa wá bọ̀ ọlọ́run ọba tèmi a máa mú oòrùn jáde láti ìlà oòrùn fáàtì bíi aminal magrib bí wọn náà ẹkọ náà ń bá níwọ náà ń tó sọ ìwọ pàṣẹ kóòrùn ọyọ níbi títí ń wọ fàbó ìkàlẹ́bì káfàrọ̀ lọ́ba tí akẹ́kọ̀ọ́ bá máa ń jẹ́ ọ̀sọ̀ mọ́. ìṣẹ̀lẹ̀ yóò padà wá ṣẹlẹ̀ ṣùgbọ́n gbọ́ ọba ṣẹlẹ̀ ẹ̀mí tí ọ̀bá sí ìgbọ́lọ́hún gbọ́ síwájú àkọ́kọ́ ń tuntun èyí máa ní rẹ̀ ò lè wúlò máa o. tí lásìkò bá gbogbo ń tó sóòkò sáwọn èèyàn gbogbo ń tó bù hàn lójú gbogbo ń tó rú hàn lójú yóò wá hàn sí gbogbo yàn pé àtúntò ni àmàna bìlá ìrọ́bìnà àlẹ́ àná eléyìí ò ní wá ṣe é ṣe má. nínú àwọn ẹ̀rí ètò ń tọ́ka sí wípé òun ó padà yọ níbi títí ń wọ̀ nínú ayé alukur'an nínú suratul an'am fáànù àbádìlẹ ká lọ wò ó àyà ọgọ́jọ ó dín ẹyọ méjì ọgọ́jọ ó dín ẹyọ méjì one fifty eight ọlọ́run ní yawma ya'ti ba'du ayati rabbika la yanfa'u nafsan imanuha lam takun amanat min qablu àwòkásàbà ti ìmánì àkọyọrọ ọlọ́ni yawma ya'ti ba'du ayati rabbika lọ́jọ́ tí apá kan nínú àwọn ohun àrísàmì apá kan nínú àwọn ìṣẹ̀lẹ̀ gbáǹkọ́gbì tí ń tọ́ka sí pé ayé fẹ́ parẹ́ tí apá kan nínú àwọn àmì tó bá ti lè wáyé láyà ń fáwọn nafsan ìmánu ha ẹ̀mí ìmánu ò ní wúlò fún ẹ̀mí kan ẹ̀mí wo ni ẹ̀mí tó ṣe pé láǹtàkùn amanat min qabilu ẹ̀mí tí ọ̀gbọ́ lọ́wọ́ ọba gbọ́ síwájú kíṣẹ̀lẹ̀ wọn ó tó ṣẹlẹ̀ síwájú kóòrùn ó tó yọ níbi títí ń wọ̀ irú ẹ̀mí báwọn tó bá fẹ́ gbọ́ lọ́wọ́ ọba gbọ́ lásìkò gbà náà ìmánì wọn ò ní wúlò àìbẹ́ ẹ̀ tí ẹ̀kọ́ ó ti gbọ́ lọ́hùn gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò wá tí ì iṣẹ́ rí kò tí ì kó jọ tọ́wọ́ sẹ̀fẹ̀ máa ṣiṣẹ́ rí lásìkò gbà náà iṣẹ́ rí ń kò lè wúlò àtẹ́pẹ́ àyà ọ̀ ń tọ́ka sí wípé lára àwọn ìṣẹ̀lẹ̀ tí ń bọ̀ tí ò tí ì wáyé onítùlóhàn ṣàǹtì ní magribia ọwọ́ kọ́ọ̀lù afsaril mufassirin ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa onítẹ̀sí bí a ṣe tú àyà nù wọ́n fa sórí pé oòrùn yóò níbi títí ń wọ̀ ìkan nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńláńlá ètí ọ̀sẹ̀lẹ̀ bàbá wa àsọ́bárí báyìí dìkìrì ilẹ̀ àkọ́wálé lè mufassirin ọ̀rọ̀ táwọn afáà sọ nípa àyà yìí bàbá mu wá lẹ́yìn tí wọ́n gbogbo ẹ̀ wá tán wa ní wà á wò lálẹ́ àkọ́wálé lè sọ wá bì èyí tó bá mu gbogbo òòrùn ọ̀yọ́ níbi títí ń wọ̀ oníbàdù àyà ti rọ̀bíkà tọ́nà ọba sọ nínú àyà wọn. bàbá wa àṣàwùká ní kọlọ̀bá ní kí àwọn náà wọ́n ní fàyídà sábàtà wọ́kàn án fàyídà sábàtà rọ́sàn àdà tẹ̀sír. pẹ́pẹ́ àdìsítọ̀ wá lórí tẹ̀síru àyà láti tu wípé ìró ìtumọ̀ rẹ̀ ni pé òòrùn ọ̀yọ́ níbi títí ń wọ̀ tí àdìsọ wá lórí àyà ń tó bá ti gbé àdìsọ fẹsẹ̀ múlẹ̀ ní àjẹ tí ó sẹ́ pé làákọ́dé àfihàn kọ̀sọ́nà tá a lè gbà láti fi bu ẹnu àtẹ́ lò ó fọwọ́ wá àdìbò tẹ̀kọ̀dé àdìgbòrò àdìsọ tó bá ti lè fẹsẹ̀ múlẹ̀ dandan ni o ọ̀rọ̀ ni káyà gbọ́lá fún o muhatamul akhdobia ó sì dandan láti lo ntí bẹ́ẹ̀ nà àdìsọ náà yẹn ni pé àyà alukur'an òòrùn ọ̀yọ́ níbi títí ń wọ̀ si sí tẹ̀síìrù àwọn kan nínú àwọn àfọ òní tẹ̀síìr wọ́n lo àdéhùn kan wọ́n yí báàkì rẹ̀ lọ́sọ̀dọ̀ jùsí ọlọ́run bí ọ̀rọ̀ ń bá wá lálàáfíà àjẹ́ wípé àáyà náà tọ́ka sí wípé òòrùn ọ̀yọ́ níbi títí ń nù ká tẹ̀sí pé àyà ń ká sọ pé tẹ̀síìrù àyà ń látọ̀dọ̀ jíṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tó ń ṣe àfimúlẹ̀ wípé òòrùn ọ̀yọ́ níbi títí ń wọ̀. àṣeyìkọ́n tábà ń sọ nípa àṣeyìkọ́n lọ́dọ̀ àwọn àfọ́ òní hadith imam bukhari àti muslim ni. tábà ń sọ nípa àṣeyìkọ́n nínú àwọn sọ̀hábà abubakri àti umaru ni. tábà ń sọ abu rẹ̀ lọ́gba hadith wa kọ́lọ̀ bá lè yọ lọ́sẹ̀ ó ní òjíṣẹ́ náà ọba sallallahu alayhi wa sallam sọ pé la taqumu saatu hatta tatlu ash-shamsu min maghribiha ayé ò ní parẹ́ o tí tóorùn ó fi yọ níbi títí ń wọ̀ fa idha talat fara'a an-nas bóòrùn bá ti wá yọ báwọn táwọn èèyàn wá rí àmànù ajímàrún gbogbo ẹ̀dá pátá àti kèfèrí àti mọ̀nàfìkì àtọ́mẹ́ta lọ́ka ọmọ ní ọgbà yìí pé ah àwọn gbọ́ lọ́wọ́ bá gbọ́ o ọ̀ka soso lọ́wọ́ o fàdákà hìnà làyà nfàwọn nàfsàn ìmánúà àsìkò yìí làsìkò tó ṣe wípé ìmánì ìgbàgbọ́ ò ní wúlò fẹ́mi kan tí ọ̀jẹ̀ kó ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ síwájú kí ṣẹlẹ̀ ńkó tó ṣẹlẹ̀ àbúrò kó tiẹ̀ ti gbọ́ lọ́wọ́ ọba gbọ́ kó ti á fi ìmánì rẹ̀ kó ti fi kó iṣẹ́ rẹ̀ jọ àdìsí kanu lẹ́yìn ọ̀rọ̀ ọlọ́run alukur'an alápọ̀nlé ọ̀rọ̀ tó tún sí nọ́mbà tù tó sì wípé ó tún fẹsẹ̀ múlẹ̀ lẹ́yìn kur'ani sọ̀yìn bukhari ni ati bukhari ati muslim àwọn méjì náà wàá dọ́gba àti sàgbọ́n ní àjọgbà wa sọ̀bẹ́yìn abáyé lè takò èyí ṣe mùsùlùmí o ìlú láti gbàgbọ́ ni o àti sọ̀bá ti lè fẹsẹ̀ múlẹ̀ èyí takò bá ti lè takò àbótẹ́sọ̀fẹ́ ọgbọ́ ọwọ́ ìyẹn nìkan náà ní gbàgbọ́ kẹfẹ́rí ni ọgbà nǹkan kan gbọ́nù. Imam Bukhari wọ́n tún dá àdéhùn mi wọ́n dàgbà wá látọ̀dọ̀ Abu Huraira ọlọ́mọba níyọnu sí i. أن رسول الله صلى الله عليه وسلم قال لا تقوم الساعة حتى تبتدل فئتان ayé yìí ò ní parẹ́ táwọn ikọ̀ méjì kan tí wọ́n fi gbójú ogun tí wọ́n fi dojú ogun kọra wọn. àdéhùn ń gùn ọwọ́ ń bá a lọ ibi tó fẹ́ lò mbẹ́ sáfẹ́ lò mbẹ́ ni wípé hata tatlo ashamsu min magribiha títí tó ń wo fi yọ níbi títí ń wọ̀ fáyidá tọ́lá tọ́ba ti lè wá yọ tọ́ba ti ṣẹlẹ̀ báwọn àmàlù àjùmáwùn gbogbo wọn pátápátá wọn ni wọn gba ọlọ́run ọba gbọ́. àdìsí mi báàdìrò bìlà àmàlì sítan ẹ tara ṣiṣẹ́ rí kíṣẹ̀lẹ̀ mẹ́fà ò tó ṣẹlẹ̀ lọ́la àwọn ìṣẹ̀lẹ̀ mẹ́fẹ̀ẹ̀fà ọ̀hún tòlóòrùn ṣàǹsì ní magrebiya imam muslim lọ́gbà wa gbogbo àwọn àdìsá ń gbọ́n àhàdìsá sọ̀híhà ni àwọn àdìsá lálàáfíà ni. nínú àdìsí Hudhaifa ibn Usaid ètò àti wíṣíwájú wọn bẹ̀ ń bẹ̀ wípé nípa àwọn ìṣẹ̀lẹ̀ ọjọ́ ìgbìndà kìámà ọ̀dà akọ rẹ̀ onímẹ̀wàá lára àwọn tó dá akọ ni tòlóòrùn ṣàǹsì ní magrebiya òòrùn ọ̀yọ́ yíyọ òòrùn láti ibi tí ó ti máa ń wọ̀. nínú musnad imam ahmad àti nà sọ̀hìn muslim abdullahi ibn umar abdullahi ibn amr ibn as ó náà tún gba àdéhùn mi wá ó ní hafiztu min rasulillahi sallallahu alayhi wa sallam hadithan lam ansahu ba'd mo gbọ́ àdéhùn kan lẹ́nu ànábì àdéhùn mo ti gbé sórí ọlọ́run sì jẹ́ kí n gbàgbé rẹ̀ látijọ́ mo ti gbé orí kí wọ́n ládéhùn náà sami'tu rasulallahi sallallahu alayhi wa sallam yaqul. إن أول الآيات خروج طلوع الشمس من مغربها nínú àwọn ìṣẹ̀lẹ̀ ńlá ńlá àkọ́kọ́ ìṣẹ̀lẹ̀ ńlá tí ọ̀kọ́ ṣẹlẹ̀ òní yíyọ òòrùn láti ibi tí o ti ń wọ̀. àdìsẹ̀ táwọn àgbọ̀ yìí nìsín látọ̀dọ̀ Abu Dharri al-Ghifari kọ́lọ̀ǹkọ́ba níyọnu sí i. àlàyé ń bẹ́ẹ̀ nípa bóòrùn bá yọ níbo ni máa ń lọ sí í wọ̀ níbo ní ìsìn máa yọ tásìkò táyé ọ̀bà wa parẹ́ tó bá wá tó níbo ni ó ti wá níbo ni ó ti wá yọ. àbúdárì kọ́lọ̀nkọ́ bá níyọnu sí i nínú hadith náà ànànàbíyà sallallahu alayhi wa sallam qala yawman oníjọ́ kan òjíṣẹ́ náà bá sallallahu alayhi wa sallam ó ń sọ fáwọn pé àtàdérò náà ayna tadhhabu hadha shams òòrùn tẹ̀ ń wò lọ́ọ̀kan yìí. ǹjẹ́ ẹ mẹ́bi tí màá mórí lé. kọ́ọ́lù Allahu wa rasuluhu àwọn tàbí nìyẹn àmọ́ kálíbà àmọ́ náà láfi rìn mọ́ òjíṣẹ́ lọ́run torí ní tó sóòkùn sí a ọlọ́run mà òjíṣẹ́ rẹ̀ náà sì mà. wa ṣàlàyé fún wa pé ìtẹ́jìrì òrùn sẹ́rí yìí ẹ̀rí pé òdúró rìn lọ ó lọ hátà tẹ̀ǹtẹ̀ yìí àyílà títí ó fi dé ibi tí ó ti wọ̀ níbo ni ó ti wọ̀ káàtàlẹ̀ àríṣe lábẹ́ àríṣe ọlọ́run nígbà bá débẹ̀ fàtàkìrù sàjídàtàn yóò dàwó lọ́wọ́ kókó lẹ́yìn tí ó forí kalẹ̀ fọlọ́run bìkẹ́ ìfìjàtìn lánàá àlámùhà bóun ni ó ṣe forí kalẹ̀ ọ̀dẹ́ńdọ́mà ọlọ́run nìkan lọ́mà ẹgbẹ́ sọ fún wa pé ogun tó jẹ máa ṣèrọ́ tù sáà kí ti tí a lè fi ọpọlọ wí àfi ماذا قال الله وماذا قال رسوله فتخر ساجدة وما bá dáwó lulẹ̀ wo kókó lẹ́yìn tó فلا تزال كذلك ọlọ́run ọba rẹ̀ falatazalu kadhalika lórí ìforíkalẹ̀ ńlọrọ̀ ọmọ wa yóò sá foríkalẹ̀ yóò sá foríkalẹ̀ hatta yuqala la kò ní í ṣírí lẹ̀ o títí tí wọ́n fi sọ fún wípé ìrọ̀ òòrùn ìrìtẹ́fìrín ọ̀yà gbórílẹ̀ ìrìjìrín mìnìhẹ́ìfù jí ìtì níbi tó o ti ń bọ̀ ìyẹn ní ìwọ̀ oòrùn ìlà oòrùn níbi tó o ti ń bọ̀ yá padà lọ síbẹ̀ lọ yọ ìyẹn ní pé ìrìjìrín wá ṣẹ́rí padà mìnìhẹ́ìfù jí ìtì níbi o ti ń bọ̀ ṣẹ́rí padà lọ síbẹ̀ tọ́ba wá débẹ̀ fatari jẹun kọ̀ wá ṣẹ́rí padà ìyẹn ní pé padà síbẹ̀ kọ̀ wá kọ̀ wá lọ yọ níbẹ̀ wọ́n ní fatari jẹun kò ní ọba sẹ́rí padà fàtọ́sílẹ̀ ìtọ́lé ákán ní ọba wá yọ mímọ̀tìláyà níbi títí yọ. ẹni pé tóun bá fẹ́ wọ̀ yóò lọ wọ̀ sí abẹ́ àríṣe ọlọ́run nígbà ọba fẹ́ yọ yóò padà lọ sí yóò sẹ́rí padà lọ síbi títí ń bọ̀ ẹni pé ibi tó ti yọ yóò padà síbẹ̀. lórí ìṣesíhun ńlọrọ̀ wà lórí ìṣesíhun ònìyẹ wà tí ìwà àdìjọ kan yóò tún fọmọtẹ́jẹrì nígbà ọba fẹ́ yá òun ó tún máa rìn lọ. láyé sẹ́ńkìrò nẹ́sùmínà àṣẹ àn kò ní í sí nǹkan kan tí ó jẹ́ àjòjì lára oòrùn sáwọn èèyàn wọ́n sọ àdìgbò ọ̀sán yọ nọ́málì bó ṣe ń yọ bẹ́ẹ̀ náà ní yọ. hátà tẹ̀ǹtẹ̀ ìyá ìlà mọ̀sàkọ́lẹ́yà tí ètijọ́ kan yọ yọ nígbà bá yọ tán yọ máa rìn lọ síbi tí yóò ti wọ̀ níbi ní wọ́n sí lábẹ́ àríṣe ọlọ́run fàyòkọ́ọ̀lù láhà wọ́n wàá sọ fún wípé ẹni pé tó bá ti débẹ̀ yóò tún forí kalẹ̀ bí ṣe máa wúlẹ̀ fọlọ́ ọlọ́run wa sọ fún pé yọrọ tẹ́tẹ̀rìn ọ̀rọ̀ agbórílẹ̀ èrò oòrùn àfìlíhì tọ́ọ̀lì àtàn mímọ̀ kìrìbìkì má padà lọ síbi tó o ti ń bọ̀ mọ́ o lónìí o ò ní padà níbi tó o ti wọ̀ yìí ibẹ̀ náà ló ti yọ fàtúnṣe ọ̀tọ́ọ̀lì àtàn ilé ọba mọ́ àwọn èèyàn ọba rí wípé oòrùn ọmọ tí má ti yọ mọ́ rẹ̀ ti faqala rasulullahi sallallahu alayhi wa sallam anabi wa sọ fún wa pé atadiruna mata dhalikum njẹ́ ẹ̀ máa ti kó gbawó ìdílé yìí wọ́n ṣẹlẹ̀ àwọn tàbí làwọn ọ̀ma ó ní dáàka hina la yanfa'u nafsan imanuha lam takun amanat min qablu aw àsìkò gbàtí túbò ní wúlò mánú lẹ́sùn gbàtọ́ ti wí pé. ẹ̀mí tí ọ̀gbẹ́ ló ń gbọ́ tẹ́lẹ̀ nígbà wá rí nǹkan ìmọ̀ nǹkan tó bà lẹ́rù lọ́wọ́ àti ẹ̀gbọ́ ló ń gbọ́ àsìkò ìmánì ò ní wúlò fún kì í ṣiṣẹ́ a ò ń gbọ́ iṣẹ́ rí wá ṣe ànábì ní kò ní wúlò fún o. tá a rò wípé bí ni wọ́n bí ọ̀rọ̀ tí a sọ pé wọn ti nítorí lára tí ò ní ṣẹlẹ̀ mọ́ nígbà tí òrùn bá ti lè yọ níbi títí ń wọ̀ ní wípé la yuqbalu al-iman mimman lam yakun qabla dhalika mu'mina ẹni tí ó bá ti tètè gbọ́ lọ́wọ́ bá gbọ́ kí àsìkò ńkó tó dé ìmánì yẹ̀bùyẹ̀bù ọlọ́run ní lọ́wọ́ onítọ̀hún o ní nígbà lẹ́yìn ìgbà tí òòrùn bá ti lè yọ. kàmẹ́là tó palo táwọn bàtà là sí ẹ fóònù náà ò tù ú bá ah, òun lọ́mọ ìyọ́mi ah, àwọn afáàmù ń sọ mọ́tíláṣí ara mi ni o wọ́n ti sọ́ọ́rí àti gbọ́rí o tọ́wọ́ tẹ̀fẹ́ gbọ́ lọ́n gbọ́ àbúrò wọn fẹ́ túbá ń bí ẹsẹ̀ tí túbá ń bí ẹsẹ̀ ń kò ní wúlò wọ́n dáàlì kàdé ẹ̀ nàtòló àṣàmùsì ní nàgìrìbìyà ntọ́fà ni pé kóòrùn ọ̀yọ́ níbi títí ń wọ̀ ààyè tó nà àbí mà yàrá kọlùmọ̀ nǹkan fi dàlíkà zaman gbogbo àwọn tí wọn bá ṣẹ́kù láyé dasìkò gbogbo wọn pátápátá òníwó rí. lásìkò gbà náà tàǹkàṣìfò lè àkọ́ ikú gbogbo ń tọ́jú òdodo ó sì pamọ́ fáwọn èèyàn yóò máa ṣe pàyà kálukọ́ máa wá rí. wọ́n ṣe àyídọ́nàmílẹ̀ àwọn àwọn ẹ̀rù jẹjẹrù ńláńláńláńlá àwọn yóò máa fojú gánni rẹ léyìí tó ṣe pé máa yẹluwi anákan ìlàlẹ̀ ìkọ́rọ́rì wá tẹ̀sílẹ́kì bí láì wá áyá ti léyìí tí wọ́n fà kéèyàn ó fi ti rí kò sí nǹkan tó kù má ju pé kéèyàn ya gbọ́ lọ́n gbọ́ lọ o kéèyàn ó gbòjìṣẹ́ rẹ̀ gbọ́ o kéèyàn ó gbọ́ àwọn àyà Kùránì gbọ́ o. wàá kò mọ̀ fi dáàlìkà níta lè fi ìdájọ́ wọn wé ìdájọ́ àwọn èèyàn wé lásìkò ìgbà yẹn ó ní ìdájọ́ ẹni nígbà wo nígbà tó rí ìyà bọ́lá ìsọ nínú sọ́dọ̀tò gọ́ọ̀fìn bọ́lá ní fanáàmà rọ àwòbá sánà nígbà tí wọ́n rí ìjìyà ọlọ́run kọ́ọ́lù àmẹ́nàbílà òní à agbọ́lọ́run gbọ́ ní ìsìn agbọ́lọ́run gbọ́ lónìí nìkan ṣoṣo nìkan láàmà sìn wàkàfàrù nàbì mà kó nàbí mùsùlùkìn gbogbo orogún tá a mú mọ́lọ̀ ń pátá gbogbo ẹbọ tá à ń ṣe pátápátá à ní máa ti jáwọ́ ń bẹ̀ ọlọ́wọ́ ni falamiyako ya ń fa hun ìmánu hun lamaro awuba sana sunnata lọ́ọ̀yì lẹ́tí kọ̀dọ̀kọ́lá fẹ́ràn ìbáàdìyí wà kọ́sírọ̀ wù náà lẹ́kálíkà fìrún. yẹn ni pé falamiyako ya ń fa hun ìmánu hun ìmánu eléyìn kò lè wúlò fún lásìkò ìgbà náà lẹ́yìn tí wọ́n ti rí ya ọlọ́run sunna ọlọ́run ló ìlànà ọlọ́run ló pé ẹ̀ ń bá ti lè rí yàtọ̀ pé lásìkò ìgbà lọ fẹ́ àwọn tí wọ́n jẹ́ kèfèrí gbogbo wọn pátápátá òní àti parun ní àti ṣọ́ọ̀tì. bàbá wa al-Qurtubi kọ́lọ̀ nǹkan bá nìkẹ́ wọn wọ́n ní kọ́ọ́lẹ̀ lè hàn dàmíràn wọ́n ní àwọn àfa àtọ́ wípé wọ́n ní màlá yam ọ̀hún nàtàn emmanuel emmanuel ní wúlò nígbà tó rùn bá tiẹ̀ ti lè yọ níbi títí wọn ń kí ni tó fà á lẹ́yìnáwó kọ́lìfà ìlà kòlóòbì mìíràn fàzáyìn torí pé àwọn ẹ̀rù jẹjẹ oríṣiríṣi ìní ó sì gbanú gbọ̀kan gbogbo ẹ̀dá lẹ́yìn tó ti wí pé táàmídò máa hù kúlù màmá omi ṣàwádìí náà gbogbo àwọn ìfẹ́ inú ìfẹ́kúfẹ́ gbogbo ẹ̀ pátápátá yóò ti kú mọ́ wọn lára nígbà tí wọ́n bá ti lè rí àwọn ìṣẹ̀lẹ̀ níláhùn. wọ́tá tòrò kúlù kó wa nìkó wa lùbádàn gbogbo àwọn agbára abú sí mi lára rẹ lè tí òjì ọgbọ́n náà bá gbọ́ gbogbo agbára ni yóò ti dẹ̀ wọ́gbọ́n ó ti káàárẹ̀ so ìṣesí ẹni báwọn bí ìṣesí ẹni tó fẹ́ gbọ́ lọ́wọ́n bá gbọ́ nígbò rí kú sójú ni ìmánu kò lè wúlò wọlé àti táwọn bàtàlì lẹ́bí ni àmàlú náà ṣe yìí àt hàtà ìdá àdúrà àdàmú mọ́tò kọ́ọ̀là ìní tóbtòlẹ̀ àn wọlé lẹ́bí ni àmọ̀tò náà wọ́n kó fà wọlé kà àtẹ́dínà lẹ́hùn àdàbàn àlìmà. náà wàhádà kó wà lẹ́bi jáàbí ìlú kùrán eléyìí gángan ní ọ̀rọ̀ ètí àlùkùrán ní alápàlẹ́yìí èyí tí ó mú wá lílà àtàǹkọ́tà ọ̀dẹ̀ hijira tù ojúṣe náà bá sọ pé hijira yẹnni pé ká fi ìlú tá a ti ráyè ṣẹ̀sìn ká fi ilẹ̀ lọ sílùú ibi tá a ti máa ráyè ṣẹ̀sìn tálùkì amóhó fi tó hijira ń bẹ digbí o látàǹkọ́tà ọ̀dẹ̀ hijira máa tó kò bí láti tọ́ba lóyún gbàtọ́ náà bá sì ń gbà tútú bá lọ́wọ́ ẹ̀dá hijira ò tí parí wala tazalu tawbatu maqbulatan hatta tatlu ash-shamsu min maghribiha ọlọ́run níyẹ̀ kò ní bò tí ó máa forí ẹ̀ṣẹ̀ di ẹ̀dá ẹ̀ńbàṣẹ̀ tuntun bá ọlọ́run gba tuntun bá rẹ̀ lópin ìgbà tó rùn ọ̀bá tí ì yọ níbi títí ń wọ̀de o fáyì dá tọ́lá á tó bá ti lè wá yọ níbi títí ń bọ̀ tóbi hàn àdàkùnlékọ́ bèbè máa fi gbogbo ọkàn pátápátá wọ́n lẹ́pa wọ́n ó di níwọ̀n bá ń tọ́ bá ṣe níṣẹ́ rí kó tó di wípé òòrùn yọ níbi títí máa ń wọ̀ wọ̀ kó fi àdínà sílẹ̀ àmọ́ lásìkò gba o bùkátà iṣẹ́ kankan mọ́ ibi ètò òṣèlú òun náà ni wọ́n gbé ìṣirò rẹ ibẹ̀ ni wọ́n gbélé. adínà àwọn àfáà tí wọ́n tún sọ àwọn ọ̀rọ̀ kan wípé lẹ́yìn ìgbà tí òòrùn bá yọ tán àwọn àsìkò kan yóò tún padà wáyé lẹ́yìn rẹ̀ lẹ́yìn àwọn àsìkò ẹ ń bá padà ṣiṣẹ́ rẹ láwọn àsìkò ọgbà náà iṣẹ́ rẹ rẹ̀ tó ṣe ọlọ́run bọ́ gbà ẹlẹ́ṣẹ̀ tó bá padà ronúpàwàdà lẹ́yìn àsìkò ọlọ́run bá yóò gba ìrònúpàwàdà rẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀pọ̀lọpọ̀ náà àwọn àfa òní àsọ làfà fi sọ bíi pé wàyàrọ̀ báńdì ọ̀dàmà ànà lẹ́dínà làyè kúbalù ìmáàlì hùm kó mọ̀lẹ́kọ̀fà àlẹ́dínà àyà náà tùlù àṣàmì wọn làwọn tó bá ti pé wọn fẹ́ gbólóhùn gbọ́ ní kèfèrí lásìkò tí wọn fojú gánni oòrùn tí ń yọ níbi títí ń wọ̀ wọn làwọn eléyìí nìkan lọ́nà ọ̀bọ òní gba tútú bá wọn. ama ìdàmkadà zaman tùmọ̀ tí àkókò bá tún padà gùn sí lẹ́yìn ìgbà yẹn wọ̀nẹ́sìyà náà sùn dáálíkà ńtọ́sẹ̀lẹ̀ ń tígbàgbé ti dé bá lọ́dọ̀ àwọn èèyàn fàyínà wo yóò balò ìmọ̀ ánà lóko lásìkò gbà ìmọ̀ ní kèfèrí yóò tẹ̀wọ́ gbà yóò jẹ́ tẹ̀wọ́ gbà kódà ní sọ́jà ẹlẹ́sẹ̀ bọ́bá ronú pàwàdà tó túbá ọlọ́run bó fi oríjì. lára àwọn tí wọ́n sọ̀rọ̀ yìí ó ní bàbá wa Qurtubi ó ní wọ́n wà gẹ́gẹ́ bí wọ́n ti sọ nínú síra wọn pé inna Allaha yaqbalu tawbata al-abdi ma lam yugargir lára àwọn ẹ̀rí tí wọ́n lónìí o wọ́n ń sọ pé bẹ́ẹ̀ nù àdìsí àdìsí ń fẹsẹ̀ múlẹ̀ pé ọlọ́run bó ní yaqbalu tawbata al-abdi ọlọ́run bó tẹ̀wọ́ gba tútú bá ẹrú tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ lópin ìgbà tí ẹ̀mí ọba tí ìdébi gògóńgò kó ṣe fẹ́mi ẹ̀ ti fẹ́ bọ́ ọlọ́run níyẹ̀ kò ní bò lẹ́yìn tí ó gba tí ó gba tútúbà rẹ̀ ìbá jẹ́ ẹlẹ́ṣẹ̀ jù bá ń lọ. nínú àwọn ẹ̀rí tí a tún lò ó ní pé àdìsí kan bẹ wọ́n lòdì sí ọlọ́run ọba sọ pé inna shamsa wal qamara yuksabani yòfsayáni báàdà dáàlìkà àdánwò wà náà wọ́n lóòrùn àtùtùpá yòfsayá ìmọ̀lẹ̀ tí ń bẹ láàrin méjèèjì àtòyé tí ń bẹ fọ́ọ̀rùn àtùtùpá nítorí ìgbà tóòrùn bá ti yọ níbi títí ń wọ̀ ìmọ̀lẹ̀ rẹ̀ wọ́n wà á bò fún mayetlahan lẹ́yìn ọ̀rẹ́ yìí wọ́n wà tó sílẹ̀ ìmọ̀lẹ̀ wọn bá tó máa tàn sáwọn èèyàn so láwọn láwọn àsìkò ẹ̀ ń bá túbá ní àwọn àsìkò ọlọ́run ọba tuntun bá rẹ̀. àdótì mi ti á tún lò wọ́n gbà lọ́sọ̀rọ̀ abúlé ìbọn náà ámọ̀rù wọ́n lòdì sí ọlọ́run ọba sọ pé ìyẹ́bùkọ̀ nẹ́ẹ̀sù bá àdàtò lọ́rùn ìṣàmì lẹ́yìn ìgbà tí òòrùn bá yọ níbi títí ń wọ̀ àwọn èèyàn ó tún máa ṣẹ́kù kódà tí wọ́n lò nínú sẹ̀mí àǹṣẹ̀rí ìnìwà mi àtàtà nà ọgọ́fà ọdún wọn ó tún lò lẹ́yìn ìgbà tí òòrùn bá ti yọ níbi títí ń wọ̀ wọ́n sábà àwọn àdéhìí lóríṣiríṣi wá ìdáhùn lórí àwọn àdéhìí yìí èyí tó fẹsẹ̀ ni wípé bóòrùn bá ti lè yọ níbi títí ń wọ̀ ọlọ́run ò ní gba tuntun báyẹn lẹ́sẹ̀ kankan má ẹni tí ò tí ì di mọ̀mìnì lẹ́gbẹ́ lẹ́yìn ìgbà tó rùn yọ lọ́sẹ̀ ìbí mọ́mìnì yálà ní wàrà ń ṣe sà àbí lẹ́yìn ọ̀rẹ́yìn ọlọ́run bò ní gba tuntun bá rẹ̀ ìdáhùn lórí àwọn ẹ̀rí táwọn èèyàn ti wá lò ní wípé ìkíní ó ní pé àwọn nẹ́ẹ̀sì oríṣiríṣi ìlọ́ntọ́ka sí pé tuntun bá láàtúgbàlù bá dàtú lóyún ṣáàmì ọlọ́run ò ní sílẹ̀kùn tuntun bá fẹ́ni kankan mọ́ tóun bá ti lè yọ níbi títí ń wọ̀ àti pé kèfèrí láàyè pàlùmí ní olè islam tọ́lù fẹ́ẹ́ ti islam lẹ́yìn tó ń rọ níbi títí ń wọ̀ ọlọ́run ò ní gba islam rẹ̀ lẹ́sìn fún un. àwọn àhàdíìsì ń lẹ́mtù farrik bẹ́ẹ̀ ni mò ń ṣe àdàhàbì

èyí tá a fi mọ̀ pé ayé ti fẹ́ parẹ́ nígbà ọba ṣẹlẹ̀ sórí hasil aqlam wà hudusat alhafaba wọ́n ní tí ìṣẹ̀lẹ̀ ń bá ti lè ṣẹlẹ̀ gbogbo ti ń jẹ́ à ń kọ̀ nǹkan kan lẹ̀ táwọn mọ̀lẹ́kà máa ń kọ̀ nǹkan lẹ̀ wọn ò ní kọ̀ nǹkan kan lẹ̀ àwọn hafaba àwọn tí wọ́n ń gbogbo wọn jàwọ́ níbẹ̀ wọ́n ṣe ìdẹ́tẹ̀lẹ̀ àdìsáàmù aláhàmán lásìkò gbànyẹn oríkèéríkèé ara kó wá yóò mọ wá jẹ́rìí sí ní tó ṣe láì dáa àti ní tó ṣe níṣẹ́ rí. níṣẹ́ bá lórí kọ̀ láwọn ọ̀dà ayé àti bí sùlọ́run ṣáàmùsì ni mí màgìlíbíà báwọn afáàbí ń ṣe sọ. yàtọ̀ sílẹ̀ yẹn ibùdó jẹ̀rí rẹ̀ tọ́ bá rí àwọn náà gbàdí ìtọ́ alásọ̀dọ̀ lábẹ́ náà màsáhùn wọn lè bìṣẹ́ náà bá sọ pé àtàwọ́bàtò màbùsù tọ̀dún títúbà ọlọ́run àdúsù mi imam muslim ló gbà wá lọ́sọ̀dọ̀ abu musa òṣìṣẹ́ náà bá sọ pé iná lọ́ra ìyá tuntun yàda òbí láyé ọlọ́wọ́ máa tẹ́ aṣọ àánú àṣẹ tuntun bá rẹ̀ yóò máa tẹ́ lóru lìyàtú bàmù sí onáà tẹ́ni tó ṣe lọ́sàn-án kó lè bá àtúbá wọ̀nyẹ́ tuntun ìyàda òbí náà ọlọ́wọ́ máa tẹ́ ọwọ́ tuntun bá rẹ̀ yóò máa tẹ́lẹ̀ lọ́sàn-án lìyàtú bàmù sí onáà tẹ́ni tó ṣe lóru kó lè bá àrùn ọlọ́run ò ní yẹ kò ní bò tí ó máa ń ṣe báyìí hátà tátìlọ́ àṣàmùsùn mi màgìlìbìà kí tóun ó fi yọ níbi títí mọ́. adépẹ́nu àdéhùn gáàyà kọ̀bólò táwọ́bá gbóngbórí àsìkò tó náà bò ní gba tuntun bá má ò ní tòló àṣàmùsùn mi màgìlìbìà. tọ́yìn ẹ wàá rí ẹ̀rí tí kórótù bí ti hàn lò kó lónìí yóò xadùnmí nǹkan ó lè wà yọ̀rọ̀ dùn bí àtìlẹ́wò kọjá àfa àkọjọ́ nímàtó yọ sọ̀rọ̀ àárí ọgbọ́n dì mọ́ mbẹ́ yọ sọ̀rọ̀ ńgbà mi á ní pé àà ah, ah, kálá àtúnṣe lé àtẹ́ńtọ́sọ tòkè náà ló túnṣe lé ọwọ́ ẹni tí ò lè jarán níbi ọ̀rọ̀ sísọ onídàádọ́wà Muhammad sallallahu alayhi wa sallam Imam Malik ni a sọ bẹ́ẹ̀ wọ́n ní kullun yukhadhu min qawlihi wa yuraddu illa sahiba hadha al-qabr torí pé ìmáàmù dárí ní hijira oní Imam Malik gbogbo yẹn ló lè sọ̀rọ̀ tí ó sọ dáa ó tún lè sọ̀rọ̀ pé ah ọ̀rọ̀ wẹ̀rẹ̀ wẹ̀rẹ̀ lè yà sọ gbogbo yẹn ló lè ṣẹlẹ̀ sí àfẹnutó ní sàárè yìí nìkan ìyá níbi wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ wàá rí àwọn àdìs tí bàbá wa Qurtubi rahimahullah tí a fi ṣe ẹ̀rí àwọn àfa wọn dá padà. àdìs Abdullah ibn Amr ibn As bàbá ibn Hajar wọn ní àdìs yẹn rọ́fún àbẹ̀l àdìs là yathbutu yẹn kí ọ̀rọ̀ kì í sọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam. ká sọ pé àdìs marfu'an ni àdìs oríṣi mẹ́ta tàbí ká sọ pé kọ́bárù ọ̀nà mẹ́ta làwọn afa àpín sí marufọ́ màòkó àti màkòtò à. marufọ́ wọn ma ó sinmi dáadáa nàbí yìí sallallahu alayhi wa sallam min qawlin aw fa'ilin aw taqririn aw wasfin khulqiyyin aw khulqiyyin. jẹ́mà sọ pé ànábì sọ báyìí ànábì ṣe báyìí wọ́n ń ṣe nǹkan báyìí lójú ayé ànábì kò sọ báyìí ṣe ṣe àdìsùn marufọ́ nù tàbí tọ́jà máa ìròyìn ànẹ́bì nípa ìwà rẹ̀ àbí nípa bọ́lọ̀ ń ṣe dáa àdìsí marfọ́n lókè ànẹ́bì gẹ́gẹ́ ló sọ. mawquf then eh, marfọ́n bákan náà òun náà tún wá pín sórí sí méjì marfọ́n hakikotan àti marfọ́n hukman hakikotan ni pé ànẹ́bì sọ báyìí hukmu ni pé mina sunnati kada tàbí omirna bi kada sísàbí bá sọ máa ń pẹ́tọ̀ wọ́n pa wá láti báyìí wọ́n ní a máa ṣe nǹkan báyìí sọ lára hadith marfu'an ni wa in kanat marfu'an hukman. sọyẹ ẹ ọ̀dà mawquf ó ní máa wú kìfà ala sahabiyyin min qawlin aw fi'l ọ̀rọ̀ tó bá ti pé sàbí lọ sọ hadith mawquf nù ànígbè marfu'an. makutun ó ń lọ́rọ̀ tàbí yíyò tàbí ilẹ̀ ń tí ọ̀rá nàbí ṣùgbọ́n pàdé àwọn sàbí ọkọ anabi gbọ wọn máa ta àlàdálíkà tàbí ìjìtàmà àbí nàbí sallallahu alayhi wa sallam mu'minan bí wọn máa ta àlàdálíkà yẹnni pé àdéhìí sí ọ̀rọ̀ akórótò bìtì á lò kìí ṣe àdéhìí marufun kìí sọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam àdéhìí Imran bin Husayn kí asúlù tí a fi sẹ̀rí òun ò tiẹ̀ ní asúlù kankan yẹnni pé àdéhìí mọ̀ọ́dún ńlẹ́lẹ́yìn ṣùgbọ́n àdéhìí iná ṣẹ́ńtọ̀ àlùkọ́mọ́ àyùkṣayáni ẹ̀ dájúdájú òun àtòṣùpá wọ́n padà yòkùsàbá ní yòkùsàyánì dọ́wọ́ wà náà wọ́n padà da nǹkan bo ìmọ́lẹ̀ àyè ìmọ́lẹ̀ méjèèjì nǹkan kan tètè parí àdéhùn bàbá akólótò bí ní á mú àdéhùn wa ṣùgbọ́n nínú tíra àwọn akẹ́sífà bíi àwa lè mọ ó ta wọn ò sọ àwọn tí wọ́n gba àdéhùn wa nínú ṣẹ̀ríà Islam ẹni tó bá fi ayé àfọ̀rán tó bá fi sẹ̀rí wàhálà ẹ̀yọkan náà ni ó ṣe wàhálà méjì péré ni ó ṣe wàhálà àkọ́kọ́ ni pé ayé àtọ́fẹ́ lóhun níbo lọ wà tó sì máa sọ wá sórí tó o bá wá sórí sọ dáadọ́ tó wà mà wàhálà láwọ̀ kọ́ nù. wàhálà ẹlẹ́ẹ̀kejì ni wípé ṣé àyà tó fi sẹ̀ríhun ṣé n tó lò fún sọ́ba mu. ṣùgbọ́n tí o bá lo àdìsí wa fi sẹ̀rí wàhálà bíi mẹ́rin sí márùn-ún ní ọ̀kọ́ ṣe. wàhálà láwọ̀ kọ́ ni pé àdìsí hun lórí rẹ̀ ẹni níbo lọ wà tó o máa sọ wá sórí nù. ẹlẹ́ẹ̀kejì ṣé n tó fẹ́ lò fún sọ́ba mu ẹ̀kejì nù. ẹlẹ́ẹ̀kẹta wá ni wípé ṣé mẹtinu àdìsí ń sànàbí ló wí ọ̀rọ̀ tó fẹ́ lò sọ̀rọ̀ ànábì ni wàhálẹ̀ ẹlẹ́ẹ̀kẹta nù wàhálẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin ni wípé kásọpọ̀rọ̀ ànábì ni àwọn tí wọ́n gbà wá jésì kóòtù ni wọ́n bí táwọn tá a lè lo ọ̀rọ̀ wọn láti fi tẹ̀lé ni wọ́n bí tí wọ́n sọ pé àdìsí mọ̀ọ́dún àwọn tí wọ́n mú àdìsí mọ̀ọ́dún tí wọ́n máa ń wá jù àwọn tí ni tí wọ́n máa pé àdìsí báyìí ìrọ̀ wí báyìí o àwọn báyìí àwọn ni wọ́n lè gba àdìsí ẹni báyìí ò lè gba àdéhùn látọ̀dọ̀ rẹ̀ láéláé wọn à gbé sánàtì yẹn wọn ò mú wa àwọn tí wọn gba àdéhùn àwọn ò tó wọn ò tó wọn ò tó wọn ò tó wọn ò tó wọn kàn wọn kàn mú àdéhùn wa ni wọn ìbá ti wọ sánàtì gbà àwọn lẹ́yìn ti kọ́ mẹ́tìnù nǹkan ìdásọ́ àsánàtì àti pé ẹ̀ síhàtù sánàtì láyé sẹ́lẹ̀dìmù síhàtù mẹ́tìnù àwọn tí wọn gba àdéhùn wọn lè jẹ́ sí kọ́ọ̀t kọ́ ẹ àdìsí àwọn lè má jẹ́ sí kóòtù mọ̀ kọ́jọ́ pọ̀rọ̀ sí ń gbà wọ̀rọ̀ ànẹ́bí ni àti kíní àti kejì á lè lò. ṣèyẹn ni pé ọ̀rọ̀ tí bàbá wa Qurtubi tí a tún mú wá ń bi àdìsí náà á lè fi ṣe ẹ̀rí torí pé wọn ò sọ àwọn tí wọ́n gbà wá kí wọ́n sọ àwọn tí wọ́n gbà wá ààyè àwò sáwọn tá a lè lo àdìsí wọn ni àbáwọn tá a lè lo àdìsí wọn ààyè wò níparí bàbá Ibn Hajar kọ́lọ̀ ń kọ́ bá ìnáwó wákọ̀fà àlànẹ́sìn fọ́ọ̀sìlì fi hàbẹ̀ náà wọ́n wà hadith abdullah wọ́n làwọn rí àdéhìí kan àdéhìí yìí oní ọ̀yanjú ọ̀rọ̀ tí ń bẹ́ẹ̀ lẹ̀ sọ́nà ọ̀gbà tútúbà bí òkè nígbà tútúbà wọn láti ṣe ọ̀kàlà àwọn ọ̀rọ̀ amọ́wá àdéhìí ọ̀hún ọlọ́ba yìí pé fàmìyàwó mẹ́yìnzìn bọ́ọ̀mù bá ti lè yọ láti ibi títí ń wọ̀ láti ìgbà náà lọ ìlà yẹ́wò mílíkì yá àmàtì tálùkì àmọ́ òfin tó. لا ينفع نفسا إيمانها لم تكن آمنت من قبل حديث ti yanjú ẹ̀ ètò òrùn bá ti lè yọ níbi tí ń wọ̀ tẹ́lùkì amúrò fi tó ọlọ́run nígbà tó tó bá ẹ̀mí tí ọ̀gbọ́n náà bá gbọ́ síwájú àsìkò náà ìmánì rẹ̀ tó fẹ́ wá ní lẹ́yìn ìgbà tí tẹ́lẹ̀fẹ́lẹ́ ń kò ní wúlò fún ma mo rò pé bí a dúró sínú lágbára ọlọ́run tó ti jọ́ mẹ́jọ ọ̀rọ̀ nípa dáàbà ẹranko ètí ọ̀ sàmì sáwọn èèyàn níwájú sàmì sí wọn nímú ó ní àmọ́ gbọ́ irú ẹran káwo ni kí làwọn afa kí ni wọ́n ti sọ nípa rẹ̀ lẹ́yìn náà anar alẹ́sì tó ń ṣàrò bí anar iná tí wọ́n fi lé gbogbo ẹ̀dá pé ẹ̀yà ń sọ ní ardul marshal níbi tọ́lọ̀ ọba tí ó ti gbé ìdájọ́ ẹ̀dá tí ó ti gbé e kalẹ̀ sọ́wọ́ àparí àṣírọ́ fífa lágbàdo náà níjọ́ mẹ́jọ kọ́lọ́n kọ́sọ́ àjíjọ́ mẹ́jọ lọ. subhanaka allahumma rabbana wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jazallahu sheikhana khairul jaza àbẹ̀lẹ̀ ọba àlekẹ́ lápárin sàn àwọn sheikh wa ní ẹ̀sán olówó yìí bẹ̀rẹ̀ um, láì ní wíìsì àsìkò rárá lábọ̀ sí agbára ti ìbéèrè àti ìdáhùn àwọn abẹ́rẹ́ tó wà ní ìkàlẹ̀ ó pọ̀ púpọ̀ bọ̀ pẹ̀lú ògbẹ́ lọ́wọ́ náà níta bá bá àwọn abẹ́rẹ́ náà dé tí àsìkò pé àwọn tó bá kó àmàdáhùn lọ́jọ́ mẹ́jọ pẹ̀lú ògbẹ́ lọ́wọ́ náà. prayer lákọ̀ọ́kọ́ ó ń béèrè béèrè wípé àwọn tí wọ́n ti gbàgbọ́ ní àtúkò tá a wà yìí tí wọ́n lè mórí bọ́ kó níbi ìyá àwọn tí wọ́n ti gbàgbọ́ lásìkò yìí sáwọn lè mórí bọ́ kó ṣẹlẹ̀ mọ́ bó mórí bọ́ kó níbi ìyá náà ṣe pé àsìkò ah, tòlóòlù. bisimilahi alhamdulilah wasalaatu wasalaamu ala rasulillah. ìbéèrè ni pé àwọn tí wọn ò tí ì gbàgbọ́ tí ì di àsìkò yìí á rí i pé láwùjọ wa àwọn kìrìsìtẹ́nì ń bẹ́ńbẹ́ àwọn ológun ń bẹ́ńbẹ́ àwọn olókè ìbàdàn ń bẹ́ńbẹ́ àwọn tí ń bọ òkè tí ń bọ ọjẹmájá lóríṣiríṣi wọn ń bẹ́ńbẹ́. àwọn tí ọba gbàgbọ́ lásìkò yìí kí wọ́n ó tètè gbọ́ lọ́wọ́ ọba gbọ́ torí pé tútú bá náà òun náà tún lásìkò ìgbọ́ náà bá gbọ́ òun náà tún lásìkò èyí ó ti gbọ́ náà bá gbọ́ torí pé a máa sìkò wo òun títàn dìbà ẹnìkọ̀ọ̀kan wa ìgbàgbọ́ rẹ̀ ní ìdọ́là ẹnìnú ẹlẹ́ẹ̀kejì ni wípé gbogbo ẹni tí bá ń ṣe ẹ̀sìn míì lásìkò tá a wà yìí ó kàn ń ṣe rèégbè ni èmi kírísítẹ̀n ní ìgbà ni àwo ni wàlúwàá wọn kàn ń ṣe rèégbè ni lẹ́yìn bàtà níbi ti wá sílé ayé ọlọ́run ti gbé ìdìbò lójijì ọlọ́run gbogbo tí ń jẹ́ ẹ̀sìn pátápátá ọlọ́run ti parẹ́ nẹ́sàkọ́ ṣẹ̀ríàtù muhammad jẹ̀mí àṣàrà ìsàmàwíyá gbogbo tí ń jẹ́ òfin gbogbo tí ń jẹ́ ẹ̀sìn ńgbà nábì sí ilé déhùn kò sẹ́sẹ̀ kankan mọ́ bá fẹ́ rí ìyọ̀nù ọlọ́run àti ṣe islam umar bin khattab ó ń ka tíra anabi musa musa alayhi salatu wa salam anabi ibi tá a fẹ́ lò ní pé àníbi sọ pé láwùká na musa hayyan máa wà sí àhó ìlà àyẹ̀tẹ̀bí àná. bánàbí musa bá ń bẹ láyé ni tọ́ǹkà ọ̀rọ̀ rẹ̀ yìí tọ́ǹkà tí àtọ́lọ́ ń sọ kalẹ̀ musa bá ń bẹ láyé ni kò lè rí ọ̀nà ọlọ́run kò lè rọ́nà gbégbà àfikọ́ tẹ̀lé mi. ìlú gbẹ̀ntì máa ń tẹ̀sí mi lásìkò tá a wà yìí wọ́n kà ń tiẹ̀ lé gbẹ̀ntì àti kọ́ náà bọ̀ ọ̀ràn jésù sọmọ nàìjíríà yìí bá ti gbọ́ nù ìdánilẹ́kọ̀ọ́ ọ̀sẹ̀ mẹ́ta sẹ́yìn lọ́wọ́n ọ̀ràn sí wọn wàrọ̀ sólà ìlà bani ìsọ̀rọ̀ìlà á ní kọ̀dù jésù kún bí àyà síbà ní ìsọ̀rọ̀ìlà lè yan ọmọ nàìjíríà nínú báìbù ó ní àgùntàn ọmọ ìsírẹ́lì tó sọnù lọ́rọ̀ so àtọ́jú bẹ́ẹ̀ tó lọ́mọ nàìjíríà ti máa ń ṣẹ̀sìn kìrìsìtẹ́nì. ìbákan lọ kẹrẹ ó ń bèrè láwọn gbọ́ tẹnìkan bẹ́ẹ̀ àfa ló ń tàn sọ wípé lẹ́yìn eh, twenty twelve olympic géèmù yẹn wípé lẹ́yìn géèmù yẹn géèmù yẹn jẹ́ ìkan àwọn àmì wípé àyíṣẹ́ parí síbẹ̀ ló ṣe rí. Thank you. kíní sọ sínú rẹ̀. oníbèrè béèrè pé ó ní ẹ sọ pé àfa àkàtọ pé. Okay. masiwu dajjal mo rò pa ti gbọ́ bí wọ́n ṣe wí hun ìkíní ni pé olimpíìkì ó wáyé ní twenty twelve world cup ló wáyé ní twenty twelve twenty fourteen ni olimpíìkì láti jẹ ẹ ẹ rárá o world cup ìka ninety ìka ninety four ìka ninety eight ìka twenty twelve. olympic àti world cup yìí wáyé pọ̀ ẹ́ rárá world cup kan wáyé nineteen ninety four ìkan ninety eight ìkẹta twenty twelve ní ìbọdún mẹ́rin mẹ́rin yíwé pẹ̀ lọ àti twenty twelve àti twenty fourteen àwọn símbọ́ọ̀sì rẹ̀ kọjọ́ sí màsíwò dàjà àwọn tí wọ́n sọ ń pa Masihu Dajjal àgbọ̀rùpá ti wí ìṣẹ̀lẹ̀ nípa àròyìn tiẹ̀ gángan nítòsílẹ̀ ń bẹ̀ kò sí lára rẹ̀ àwọn tí ó tẹ̀lé ni ànábì kan sọ pé àwọn Yahudi asbihan bíi seventy thousand ni wọ́n tẹ̀lé Masihu Dajjal gbogbo àwọn tí wọ́n ti bẹ̀ ní Olympic kìí sí gbogbo wọn ní Yahudi Nàìjíríà náà kópa ń bẹ̀ àwọn Áfíríkà náà kópa ń bẹ̀ tó ẹni náà sọlẹ̀ kejì wá ni wípé lára àwọn tí wọ́n tẹ̀lé máa ṣe òdàdé àlè àwọn obìnrin ọ̀pọ̀ wọ́n pọ̀ gan-an débi wípé a ti sọ́n bí àwọn ìdánilẹ́kọ̀ọ́ tó ti wá ẹ̀ máa tẹ̀lé wa èyí ó so àbúrò rẹ̀ obìnrin èyí ó so mọ́lẹ̀ báyìí pé màmá ni wọ́n má jáde àǹtí rẹ̀ yóò so mọ́lẹ̀ pé àní wọ́n má jáde ò ní tẹ̀lé máa ṣe òdàdé àlè fẹ́ níbi tí nǹkan ti yọ̀ lágbára dé so àròbájọ lásán ni aláwọ̀ náà. ń bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ wípé kí ni ọ̀rọ̀ àwọn àfa lórí ṣe bísímìlá síwájú mi fàtẹ́ lórí wọn. oníbèrè béèrè pé ewu gángan ni tọ́tọ̀nà tí yẹn bá fẹ́ kírun kí yẹn tó ka sọ́dọ̀ tẹ̀lifásíà tí yẹn ó ṣe bísímìlá yìí ni àbẹ́yẹn ò ní ṣe àwọn àdéhìí wa látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam pé káàní yẹfẹ́tì ṣọlá àtàwọ̀ bilhamdulilayi rabbil alamin àdéhìí wa bẹ́ẹ̀ tó sì lálàáfíà. atúndàdé ìsọfẹsẹ̀ múlẹ̀ wípé ànábì máa ń ṣe bisimilayi rahmanir rahim kótó di pé yọ bẹ̀rẹ̀ kìláàtúl fatiha ọ̀rọ̀ méjèèjì àwọn tí wọ́n gbà wá kò sáré ní àtìyàn bẹ́ẹ̀. yàtọ̀ pé alhamdulilayi rabbil alamin làwọn fi bẹ́ẹ̀ rún alhamdulilayi rabbil alamin ni ẹni tó sọ pé bisimilayi bisimilayi rahman rahim náà nìkan kọ́ máa wí kótó ka fatia ẹni tó kà sọ pàánà bíi máa ń fi bisimilayi rahman rahim fi ń bẹ̀rẹ̀ kótó ka fatia àwọn eléyìí ò gángan lọ́rọ̀ wọn tẹ̀sán wọn jùlọ torí pé ànábì ìmọ̀ ṣe bisimilayi àwọn tó dilẹ̀ nàìjíríà lọ́wọ́ bisimilayi ìmọ̀ ṣe lóde wọn tí ó fi fún ẹ̀mí ara rẹ̀ gbọ́ ẹnìkan ò ní gbọ́ àfẹ́ntí máa bẹ sèyí ó ṣe bisimilayi rahman rahim kí yóò tó bẹ̀rẹ̀ kìláàtì fatia lórí irun ṣùgbọ́n yóò ṣe jẹ́jẹ́ ni èyí ò ní wí ó kébà sí máa ń ka fatia sókè. wọ́n ní ṣé ọ̀rọ̀ yẹn ni fún màmú ẹni tó kó lọ ka fatia lórí irun. ìkíní ẹnu àwọn àfa àkọ́ lórí wípé àsàlàwátù sirriya gbogbo àwọn ọ̀run tá a máa kí jẹ́jẹ́jẹ́ táyìíká òkè ẹnu wọn kò lórí wípé irú ẹ̀yìn oná ọkà fásíà lẹ́yìn imam kílẹ̀ rí wọn la salata liman lam yaqra bi fatihatil kitab kò sí irun irun ò ní jẹ́ tẹ̀wọ́gbà fẹ́ni tó bá kí tí ọkà salatul fatiha àwọn àfọ̀ ìyàpọ̀ ẹnu nípa ìrún táyì dá kéwò rẹ̀ òkè tá a máa ń ké jẹ́jẹ́ ṣùgbọ́n ìta máa wá ń ké jẹ́jẹ́ tá a máa ń kà sókè ń ibẹ̀ níyàpẹ́ ẹnu ti wá. àwọn kan wo àyà kùránì pé báyìí dà kúrò àlùkòrò à ń tọ́sẹ́mi àwọn ọ̀la à ń ṣètò tí ti ń ké kùránì yàrá máa tẹ́tí gbọ́ kọ́ ya adákẹ́ ni o má wí nǹkan kan má ṣe nǹkan kan o àwọn kan wọlé ní pé ah, àwọn kan tó wo àdéhìí pé la salata liman lam yaqra bi fatihatil kitab àwọn kan tún wá wò pé àdéhùn mi máa ń bẹ sọ́sọ́ wípé man kana lahu ìmáàmù fàkìrọ́ àtúndì ìmáàmù kìrọ́ àtúndàwò sí ọ̀rọ̀ táwọn afáà sọ jù pẹ̀lú ni pé àdéhùn àwọn afáà tí wọ́n ti jámọ̀ láàrin rẹ̀ pé bíyàn bá ń bẹ lẹ́yìn ìmáàmù pẹ́pẹ́ ìmáàmù tó bá ka súrátùl fàtíà tán a máa dákẹ́ kó tó di pé yọ bẹ̀rẹ̀ súrà lé lórí wọ́n láwọn àkókò gbà tí èèdákẹ́ òun náà ní òfin ké suratul Fatiha rẹ̀ sùmọ́ àbáwá dábìnà lọ́kọ́ yìí mà bíbí náà sẹ́yìn yà kọ́lọ̀ nǹkan bá ní kẹ́wọ̀n wọ́n ní sàtáàsù mẹ́ta onímbẹ lórí ìnàró lórí ìrun ìdákẹ́ mẹ́ta onímbẹ méjì ló fẹsẹ̀ múlẹ̀ ẹyọ kan ò fẹsẹ̀ múlẹ̀ méjì tó fẹsẹ̀ múlẹ̀ ó ní ìdákẹ́ta máa ń dákẹ́ láàrin bàtà bá kábàrà sí àsìkògbà tí a bẹ̀rẹ̀ sọ́látà fàtíà ní kíkà ní nígbà tá a ti ṣe dùn áwòlè ìtìsá tó a ní pè ọ́ wá lórí lẹ́yìn ọ̀fẹ́ sì múlẹ̀ lẹ́yìn sábà ka fàtíà tán tán lẹ́yìn rẹ̀ tá a dákẹ́ tá a dákẹ́ pé ká sinmi díẹ̀ kó tó di fa lọ rùkú ìdákẹ́jẹ́ ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta ní ìtìmẹ̀ láàrin fàtíà àti ìgbà tí a fi ka sóra ọ̀fẹ́ sì aláfárí di pọ́fẹsẹ̀ múlẹ̀ ìyẹn ọkà fi sinmi pé ọkà fáájì àtàgbẹ́rẹ́ máa ń tóba rí wọn dọ́ọ̀dín àmì kó tó di pé yọ bẹ̀rẹ̀ sóra tó ìdákẹ́ taarin kò fẹsẹ̀ múlẹ̀ jógbẹ́ lọ́ni wípé báwọn kan náà fáà bí wọ́n ṣe wí tẹ́tí máa ń bá máa dákẹ́ tó láǹfààní àti kàfáàtì àti máa kà á bọ́ọ̀ bá ti á láǹfààní àti kà á àjẹpẹ́ máa ń kánà làwọn ìmáàmù fàkìrọ́ àtàlẹ́ ìmáàmì kìrọ́ àtàlẹ́ làwọn máa dákẹ́kọ̀ọ́ bí dákẹ́tọ̀ dákẹ́tọ̀ ń gbọ́ náà gbígbà pọ̀ ọ̀ka ni torí sí ẹni kan bá ń ka kùránì tí yẹn bá ń gbọ́ tọ́ba adéde ayé àfẹ́gídà tọ́ba forí kalẹ̀ yẹn náà forí kalẹ̀ tó ìdájọ́ ti kọ́ wọ náà. àwọn ṣe ó da ká fa irun fún ọmọbìnrin bá ṣẹ́ẹ̀dì. ọmọ tí abáṣẹ́ ìbí ní obìnrin níjọ́ kejì rẹ̀ bá ṣe fárun ọkùnrin bẹ́ẹ̀ náà láà ṣe fárun obìnrin níbàámu sí hadith ètò wa lọ́kọ̀dọ̀ jìṣẹ́ lọ́wọ́ bá sallallahu alayhi wa sallam tí ò ṣe òǹpinya láàrin ọkùnrin àtobìnrin báwo ló ṣe wí kullu gulamin murtanin bi'aqiqatihi yu'aqqu anhu yawma sabi'ihi wa yuhlaku wa yusamma yẹni pé gbogbo ọmọ pátátá bá bí ẹran súnà rẹ̀ nǹkan àdógò òní jẹ́ fún yẹni pé àpẹrun wọn ká ní dandan ni wọn ká ní sọmọ rẹ̀ ní pé ọmọ tí wọn bá pẹran súnà rẹ̀ tọmọ tọba kún kékeré kò ní láǹfààní láti ṣèpà fún bí ẹlòjá lùkìámà wọn sọ àwọn sọ àwọn ọ̀rọ̀ lóríṣiríṣi ọ̀rọ̀ bíi márùn tí a sọ bá ẹnu kọjú mọ kó dànù pé ò rí bẹ́ẹ̀. sèyàn pé ọjọ́ keje àpàrànṣúná rẹ̀ ọjọ́ keje ó kọjú ọ̀dẹ́ bákan náà irun orí rẹ̀ á fà. àwọn Hanabila àwọn ní àtàṣà dáadáa ní àárín o tí a sọ wípé àní fáwọn obìnrin nílẹ̀ ni wọ́n ní wípé gùlámù lànàbì dá akọ ń bẹ̀ ń pé gùlámù ọkùnrin ní ń jẹ́ bẹ́ẹ̀. so ìbéèrè táwọn náà wá bí wọ́n ní wípé kò yẹ kí wọ́n sọ obìnrin lóko torí pé mẹ́rin àdúgbò ń wí pé ẹ́ wàyí ọ̀làkó wàyí sẹ́mìnà. kẹ́kọ̀ọ́ wọ́n bí tẹ̀lé pa aráàdìsì lórí aran fún un ṣùgbọ́n àárí àdéhùn míì lórí ọkọ̀. sọ́dí akálàṣẹ àdéhùn kan bí àdéhùn dọ̀yìn tó sọ wípé àṣìnú àsìmá akọ̀mùfẹ́ ńlẹ̀kọ̀mùfẹ́ ní àwọn ènìyàn ọmọdé kìí àmàṣe bí àsìmá yìí kọ́mọ àsìmá yìí àbá yìí kọ́mọ sójú gbẹ lọ ni wípé ìgbàláàyè ń bẹ fún wa lọ́jọ́ keje tá a bá bí ọmọ torí pé ohun tá a bá fáwọn kì í ṣe àkànfà ordinary lè lásán lẹ́yìn tá a bá fa tá a lọ wọ́n wò kí ni tí ọ̀jẹ̀ lówó fàdákà àbí gold a fi tọrọ fáwọn aláìní ní sẹ́ńbà sọ pé yín bá wéè ẹgbẹ́ fàdákà àbí fídọ̀ làbá fi gold làbá fi wọ̀n ntọ́ bá jẹ́ lówó wọ́n fẹ́ ká fi tọrọ àlùbáríkà káfi tọrọ oríire káyì sàdúrà káháwó fáwọn aláìní wọn tọ́ka tẹ̀lé ìfọ̀mù sọ́kùnrin nìkan láwọn asádùá fún àní sàdúrà fún ọmọ obìnrin sọ́kùnrin nìkan láti sàárà fún àní sàárà fún obìnrin sojú gbẹ lọ ni wípé àáfà irun orí ọmọ obìnrin níjọ́ keje bàbá tí a fárí rẹ̀ níjọ́ keje èyí tó ń fárí obìnrin máa wò ọkùnrin nìkan ọba wo lè fárí wọn fárí rẹ̀ káàkiri bí táwọn àwárí ju ìwọ lọ́mọ. bó lẹ̀ pé kì í ṣe súnà ní kí wọ́n máa fárí gbogbo ìgbà kì ṣe súnà. asalaamu alaykum àwọn ní wípé yí padà wà ní òru tó kọ́dà. kádàrá máa yí padà kádàrá èsì yí padà. àrínú àwọn ó sọ pé wàlá yarudul qadara illa du'a wàlá yarudul qadara illa du'a kò sí nǹkan kan tó lè yí kádàrá padà àfàdúà àtúndì nù hadith tó sọ wípé ẹni tí bá ń fẹ́ àyùnsá aláwò fi hàn mọ̀rí bọ́lá ń jẹ́kẹ́ mi ń wógun dáadáa tọ́fẹ́ kí arísìkì òun kọ́ pọ̀ dáadáa ń bá fẹ́ lówó ó bí kọ́mọ̀jì ọ̀tọ̀wọ̀ òun já kó ṣe dáadáa sáwọn mọ̀lẹ́bí rẹ̀ ẹni pé ìṣe dáadáa sí mọ̀lẹ́bí a máa jẹ́ kẹ́mi ogun. bákan náà àdúrà a máa jẹ́ kí kádàrà a máa jẹ́ oyè padà ṣùgbọ́n kádàrà oríṣi méjì nílẹ̀ azali ń bẹ yẹn lè tó ti pé ń bẹ lọ́dọ̀ ọlọ́run tó ti wí pé nípìnlẹ̀ ló ti kọ́ nǹkan kan ò lè yí padà ẹni tó bá ti mẹ́nu àkọọ́lẹ̀ rẹ̀ wípé ẹ̀mí rẹ̀ ó gùn o ọ̀pẹ̀ láyé ó lówó lọ́wọ́ nǹkan báyìí báyìí lọ́wọ́ àti tí ó fi jẹ́ okùnfà rẹ̀ yóò ti wà ní láwọn ènìyàn fún un yóò ti wà ní kádàrà azali rẹ̀ báwọn ṣùgbọ́n tí ọba ti ń bẹ̀ kò tí ẹ̀ní rántí sàdúrà ìlànà pé yóò wà yí padà mo rò pé mo sọ́wọ́ yé ta yẹn ní kéèsì bá ti ń bẹ nínú àkọọ́lẹ̀ pé ẹni báyìí yóò ṣe nǹkan báyìí báyìí báyìí ńlẹ̀mí rẹ̀ ó fi gùn ní kádàrà rẹ̀ ó fi yí padà ìní bẹ́ẹ̀ bọ̀dọ̀ kọ́tí yé bẹ́ẹ̀ náà lè ti ń ṣẹlẹ̀ ní òru rẹ̀ láti lùkọ́dẹ̀ ní ti ń ṣẹlẹ̀ ní òru rẹ̀ láti lùkọ́dẹ̀ ní ti ń bẹ́ẹ̀ azali ìní agbéwá tí wọ́n wà záhàn rẹ̀ tẹ̀kídéèrò oríṣi bíi mẹ́rin sí márùn ní bẹ́ẹ̀ sanawi ń bẹ́ẹ̀ ó lè ti máa ń ṣẹlẹ̀ ní òru rẹ̀ láti lùkọ́dẹ̀ rí ìyàwó mi ń bẹ́ẹ̀ kò ń la ìyàwó mi ń hùwà fi ṣáání kádàrà ojoojúmọ́ ń bẹ́ẹ̀ ọmọrí ń bẹ́ẹ̀ ìyẹn fẹ́ni kọ̀ọ̀kan wa nígbà tá a bá wà nínú àpò nígbà tá a bá dojú ìyẹn tẹ́kọ́ tó ti bá wà tí wọ́n rán màláíkà kan wàyí umaru bí kásìlì arba'in bí rìzìkì amali àjàlí wọ́n ṣe kéyìn náà sàn yìí. àwọn oníṣẹ́ bá lè ṣe àlàyé lórí hadith wa lórí wípé wọ́n gbé al lọ sókè kò ṣe ọ̀rọ̀ ọ̀nù rẹ̀ ni wọ́n gbé lọ sókè ni tàbí ìwé yẹn lójijì. àdìkánná hadithi pé lára àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò ṣẹlẹ̀ ayé tó parí ó ní pé wọ́n kó ìmọ̀ kúrò lórí ilẹ̀ kò ní í símọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ànábì kò ní í sí lórí ilẹ̀ náà ọ̀nà méjì ni ọba wáyé kùránì wọ́n ṣàfikún rẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn tí wọ́n bá sì á sórí tí máa ń bẹ lásìkò ìgbà náà ìgbàgbé yóò ṣẹlẹ̀ sínú ọkàn wọn. ìgbà pé wọ́n lágbára débi pé àwọn kan máa rántí tí wọ́n àwọn abidjan fọlọ́ ní la ilaha illallah nígbà bá tún wá burú tán kò jẹ́ nídìí la ilaha illallah kankan má lórí ilẹ̀ nígbà àwọn iṣẹ́ bá jẹ́ nìrẹ̀ wọ́n ti tán lórí ilẹ̀ àti sọ́nà àwọn ìṣẹ̀lẹ̀ àsogọ́rọ́ atẹ́gùn yẹn ọ̀fẹ́ gbogbo ẹni tó bá jẹ́ mọ́mìnì pátápátá ni ó kú lásìkò gbàdúrà kò wá ní sẹ́kẹ̀ nìkan àyàfi àrọ́bìlì náà àwọn yìí yẹpẹrẹ àwọn yìí lásán òní yóò ṣe kú lásìkò gbọ̀nà. àwọn béèrè wípé wọ́n ní sódà kéèyàn máa jẹ ẹja tó kú sí odò fúnra rẹ̀. ojúṣe náà bá sallallahu alayhi wa sallam sọ pé uhillat lana maytatani òkú mbete méjì ọlọ́run ṣe jíjẹ rẹ̀ lẹ́tọ̀ fún wa kínìkínní kínìkejì ẹja àti èṣù tata ẹ̀jẹ̀ méjì tọ́lọ́run ṣe lẹ́tọ̀ fún wa ó ní àmọ́ àti ẹ̀dọ̀ ẹja tó bá wá fún ní omi yálà àwa aládagamọ́ ilé ibẹ̀ ni àfúnra àbí fúnra rẹ̀ lọ́kàn sí ẹ̀kú ọ̀rọ̀wọ́ fúnra rẹ̀ tó alẹ́tọ̀ láti jẹ́ ìyàwó kan ní àdóògùn sí hàn tókùn bẹ̀rẹ̀ bá ti lè pa ọ́ bẹ̀rẹ̀ bá ti lè àfẹ́kì rẹ̀ jẹ́ kò ṣe nǹkan kan tó ẹ jẹ́ òbúkátà sí pàǹdù ó kú fúnra rẹ̀ àbáwọn kan ní apádà bẹ́ẹ̀ sọ aláǹfààní láti jẹ. ìbéèrè lè náà nífẹ̀ẹ́ jẹ́ ti ìparí ní èmi àwọn béèrè béèrè wípé ẹni tó ní gbèsè lọ́rùn tó dẹ̀ gbìyànjú láti sọ gbèsè náà àmọ́ kó aláìkó lágbára àti sọ́n tó kú ó di lọ́wọ́ láti wọ àlùjànnà náà onígbèsè lọ́rùn ó bí ẹ̀dí láti sábà forí sán ṣé yẹn lè bí lọ́wọ́ láti wà nìjẹ́ náà. ọlọ́run ni wa gbèsè lára tó lè díyàn lọ́wọ́ tíyàn ò fi ní wà lójẹ́ náà bíi gbèsè kò sí ẹ̀ńdà kúkú ṣèyídí ikú ṣèyídí lẹ́nu tó ṣe pé ó kú sójú jihad ìjà tó ṣẹlẹ̀ láàrin mùsùlùmí àti kẹfẹ́rí ó kú sí pápá ogun ṣèyídínú ẹni bá kúrò kú bá wọn kò sí ní tó lè dí lọ́wọ́ tí òfin ní wà lùjánná àfi gbèsè tó bá jẹ nínú hadith nafsul mu'mini mahbusatun bidaynihi hatta yuqda anhu mùsùlùmí dábàá kú kárí kẹ ọlọ́run kára àánú rẹ̀ tí wọ́n fi bá san gbèsè tó bá jẹ ló jẹ́ pé òjijì náà bá sallallahu alaihi wasallam lára àánú tó ní sáwọn àdéhùn náà rẹ̀ tí wọ́n gbòkú wá báyìí àwọn kan tí ọkọ béèrè kó tó kírun sí la ni pé sọ́jà gbèsè àbí ọ̀jẹ̀ gbèsè ṣùgbọ́n àwọn afáàtì àwọn ìwé lẹ́yìn ìrún wọn kọ̀kọ́ kíná ẹnvẹ́lópù wọn kọ̀kọ́ gbà ná àwa náà yìí ti mójúṣe wa so categories ni àfáàgbà ó ti ní etí wọ́n fi sí ní ẹnvẹ́lópù tẹ̀ ètò bá tún tẹ̀lé ó níye ètò bá tún tẹ̀lé ètò bá tún tẹ̀lé ètò bá tún tẹ̀lé wọn ọ̀fẹ́ mẹ́ta bá ń jẹ gbèsè àbí ọ̀jẹ̀ gbèsè owó ẹnvẹ́lópù wọn kọ̀kọ́ máa wá mọ́tò àjẹpọ̀ àfáàgbà ni ẹ̀tẹ̀ wá gbé wá owó ní ńlá wọn kàn lọ sẹ́yìn pé tí wọ́n bá gbé wá tí wọ́n bá wá kírun sókù láà hundred thousand ní tiwọn wọn yẹn sì tún lọ. ẹ̀ńtà máa tá a máa ìmánì rẹ̀ fi kú fún rẹ̀ wọn àfọ̀ ń ṣègùn. sojú gbogbo ẹ̀ lọ́ni wípé tó kù bá kú tó bá jẹ gbèsè sọ́rùn ojúṣe imam kó tó kí òun láti ni pé ǹjẹ́ ní ìjẹ gbèsè nígbà yí ànábì ẹnìkan jẹ gbèsè ànábì ní a ọjẹ gbèsè sọlù ala àkìkùn ẹ̀yà máa kírun sọmọ ìyá yín la fírun tá a fẹ́ kí wọn a fẹ́ ṣìpẹ̀ òkun wájú ọlọ́run wọ́n bá ti jẹ gbèsè yóò dènà rẹ̀ kí láǹfààní ìrun tí wọ́n fẹ́ kí tí tí tí wọ́n sẹ́lọ̀ wọn ní tẹ́wọ́ gbà ẹ kírun sọmọ ìyá yín la ànábì bá padà yín àbúkọ̀ tá a dà ní à ìlú òjijì ọlọ́run bá kírun sí la gbèsè ń rọrùn ànábì sẹ wà kírun sí la sọ̀rọ̀ tábà rí kó bá jẹ gbèsè báwọn yìí máa kó ṣe wípé ó fi ilẹ̀ nu dúkìá lè tó tó san gbèsè wọn gbèsè ńlá kọ̀ọ̀kọ́ san kí nǹkan bá wá sẹ́kù lẹ́ǹgbà náà wà sí ìyàtọ̀ bá ṣe tó bá wá sẹ́kù wọ́n ṣe wàá kọ́gún ṣe wàá kọ́gún àtọ́gún àti wà sí ìyà so wà sí ìyà ọjàdé nǹkan mẹ́rin ní ọ̀kọ́ jáde ní tó kù bá fi ilẹ̀ kó tó di wípé ètò bá sẹ́kù ọ̀ tó tí ọba wa fi nǹkan kan lẹ̀ ká ló fi san gbèsè rẹ̀ tó san àwọn tí wọn bá jẹ pé òkú nǹkó tó kú owó náà rẹ̀ yóò jẹ yóò mu ọrùn wọn lọ́wọ́ lórí àwọn báńkì ní agbọ́dọ̀ bá san owó òun táwọn eléyìí náà bá tún wá sí tí bẹ́tùl máàlì bá ń bẹ nílò ẹ̀yí pé bẹ́tùl máàlì bẹ̀ wọ́n ti san ẹ̀yí pé bẹ́tùl máàlì bá ẹni tí ò sí lé dúkìá mùsùlùmí kankan ẹ̀ bá mọ̀ nípa arákùnrin yóò san. so bá wá rí kò sẹ́ni tí ò wá lè bá sánmà so ó ṣe pàtàkì ọlọ́run sàn lọ́wọ́. ربنا اتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعل هذا الجمع جمعا مرحوما وتفرقنا من بعده تفرقا معصوما ربنا لا تجعل فينا ولا معنا شقيا ولا مطرودا ولا محروما بعزتك يا أرحم الراحمين يا رب العالمين سبحانك اللهم ربنا وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك